òun àti ẹni kò rí kò sùn ẹjọ́ ń ríra yín ẹjọ́ ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ìgbà tẹ wàá skul gan roommate ní kí ni tèmi ìwọ ló introduce ẹ̀ sí mi nígbà bó ṣe ń bi mí gan ń surprise mi but mo ṣàkàn pé tèmi ti rí gbẹ̀yìn tí mo ti fojú ara mi rí Túndé gbẹ̀yìn á tó five months sẹ́yìn ó tán. o ah, ti máa ń tètè gbébinú sọ̀rọ̀ ẹ̀ jù ó dáa o ẹ mélòó ni Túndé pé ẹ àbí tí wọ́n gan tiẹ̀ wò pé kò pé Túndé. wọn ò kó gbọ́ nǹkan tí mo sọ ṣáà Túndé mi ò ní nǹkan kan tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kò ní nǹkan kan tó máa gbà lọ́wọ́ mi ó wá ń bi mí lè péjọ́ wo ló ti pè mí àbíjọ́ wo ni mo ti pè kí ni mo fẹ́ pe Túndé fún apart from Túndé èmi ò ń pará lóyìnbó ibo ni mo fẹ́ rówó tí wọ́n máa fi pè wọ́n tó bá dẹ̀ ń pè wọ́n jù wọ́n máa believe kó fẹ́ gbà kan lọ́wọ́ wọn ni kò ní nǹkan kan ṣe nu ayé mi ìwọ àti ẹ̀ o ni kò rí kó sùn lẹ́lẹ́jọ́ máa pera yín tó ti yẹ ẹ̀ ń sìn ó pè mí hmm. máa appreciate ẹ̀ tó bá pè mí tí ò bá pè mí o ká ṣẹ̀ṣẹ̀ fún rárá torí mi àti ẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe pọ́ ọ̀rẹ́ wa wọnú ara wa ó ti ń sùn. má máa ronú bó ṣe ń ronú yẹn ìjọ mọ̀ pé láti ìjọ tí Túndé ti dé London tó ti pè wá ta ti gbé fún fún mọ́mi yẹn bóyá mo pè lẹ́ẹ̀kan àbẹ́ méjì láti bí oṣù mẹ́ta ń sìn tí bá pè Túndé voice mail ló máa ń bọ́ sí àbí kó má wọ̀ mí rárá. báyìí sọ fún mi àtìgbà tó o dẹ̀ ti gbóhùn ẹ̀ yẹn o wà òkè ara ẹ̀ ò yá àpẹ̀lẹ́ ọlọ́run á fún ẹ lálàáfíà o tó ti yẹ ẹ́ sìn ṣé kí n sọ fáàtì rẹ̀ ó rẹ̀ tí o bá mọ̀ wípé o fẹ́ bá Túndé sọ̀rọ̀. ó pọ́síbù kó jẹ́ pàwọn nọ́mbà tó ń pè sí yẹn kò gbé for now àbò bísí for now kò ráyè tiẹ̀ direct line ẹ máa wà tó máa pèsè tó máa wà òkè tó bá fẹ́ mọ̀ ó níyàwó bíi lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀ kó lọ béèrè nọ́mbà ẹ̀ tó bá mọ̀ kó o lè lọ àbójú tí ẹ ò lè dá lọ pè mí lẹ́yìn má bẹ́ẹ̀ lọ ṣebí ká lọ gba nọ́mbà ni adé padà wálé wàá má bá sọ̀rọ̀. adu èmi á lọ sọ́dọ̀ adùn tó ní ìgbéraga yẹn láíláí mi lè dọ́dọ̀ ẹ̀ láíláí kàkà bẹ́ẹ̀ mi ní pè mọ́ kó nǹkan máa pè mí mọ́. very good ohun tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni kó má dàbí mo bá gbogbo ẹ̀ jẹ́ ni má lọ ọ̀dọ̀ ẹ̀ àwọn aráàlú òyìnbó gan tó bá ti ń pè wọ́n jù wọ́n rò kó fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn ni ìwọ ni bó o dẹ̀ ṣe wà yìí kò sí nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ Túndé Túndé ò ní nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ má pè mọ́ kó já bẹ̀rẹ̀ fàájì gidi mi. ọ̀rẹ́ ọ̀rẹ́ máa gbọ́ máa gbọ́ tó bá ní two hundred thousand naira business tó lè ṣe tó a máa yí ìdòwò títí títí wa o irú àwọn kan tèmi ẹ̀ fẹ́ kó kó máa sọ ní kí n ṣe bọ́rọ̀ Túndé kan tó há sílé nítorí marriage will take last ju six months lọ nítorí tí àdìyẹ bá ti wà láàrin wa kó má di pé ògiri lanu aláǹgbá lọ kó wọbẹ. Túnjí ṣé o trust èmi ìyàwó ẹ mọ́ mi. torí bọ́n ṣe ń ròyìn ìlú yẹn Dublin Dublin tó máa ń sọ yẹn bọ́n ṣe ń ròyìn wọn ní ìlú tó tutù ni bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin pẹ̀lú ọkùnrin bẹ́ẹ̀ ó ń dẹ́rù bà mí. ìwọ náà mọ̀ pé ibi tí mò ń lọ kì í ṣe pé mo fẹ́ lọ ṣeré ń bẹ̀ àbí mo fẹ́ lọ ṣera ni ìwọ náà ṣàmọ̀ pé mo fẹ́ lọ kọ́gbọ́n kọ́gbọ́n ni so òye wọn wá kí wọn á débẹ̀ kí wọn á gbàgbé ilé kí n mo fọkọ sílé ah, ah, rárá o odò wọn fi dé lójú pé kò sí nǹkan kan tó máa gba ara wa kò sí nǹkan kan tó máa yà wá. ọ aṣọ mo trust ẹ kì í ṣe pé mi trust ẹ bọ́n ṣe ń sọ̀rọ̀ ìlú yẹn òun ló ń bà mí lẹ́rù dínà tí mo fẹ́ kó promise mi. ẹ ìwọ náà mọ̀ pé tọkọ bá lọ òkun tó bá lọ ọ̀sà èbúté ló máa padà sí. ìgbà tí aago mi tiẹ̀ ti dé nìyẹn lọkọ mi ti balẹ̀ pé ó ti dé níbi tó bá. tí ò dùn gbòòrò ẹnu. ó wọ̀ mọ̀ wípé tíyàwó bá wà nílẹ̀ haúsá tọkọ wà nílẹ̀ yorùbá ewu gan wà ń bẹ ká máa sọ ohun tó gbẹ́rù tọkọ nílùú èbò tí òun ti mọ̀ pé èbò ní lọ fẹ́ òun wọn náà ó sì fẹ́ dúdú ara wa mi tètè yanjọ yéra yín fún díẹ̀ yìí lọ fẹ́ yàwó mi. ọ̀rọ̀ tẹ̀sán ó rí bẹ́ẹ̀ at the same time kò rí bẹ́ẹ̀ ṣe mọ̀ kò possible bíbélì sọ pé ohunkóhun tí a bá so pọ̀ kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n káwọn máa sọ pé kì í fìyàwó mi lẹ̀ kò ṣeé ṣe náà bó dẹ̀ ṣe wà lọ́hùn yẹn ó máa fi nǹkan ránṣẹ́ nínú tó bá fi ránṣẹ́ ìbí náà máa fi ránṣẹ́ sí lábúlé ìgbà yìí náà máa fi ṣègbádùn náà. ọ̀ǹgbò pònú dídín rìn afọ́fun gbé mu. tó bá jẹ́ ẹni ẹ di abúlé yín mú kébì náà kì í dilé mi mú. tó bá dẹ̀ ṣe di ẹlẹ́yọ̀ ló mọ ní ìbàdàn èdè wẹ́rẹ́ ni ó dìbò rẹ ni. ọmọ tó yọ ọ̀gbìn ọmọ gbẹ̀dẹ̀ 嗯。 kó aṣọ ilé aláró. irú òwe wo ló fi dá mi lóhùn yẹn èmi ni nà án Bùkì. dúró dúró ìkà ni ẹ àgbàyà ni aláìda ni ẹ ṣé ìgbà tó wá dọ̀hún yọ̀ wá rántí tèmi mọ́ àbí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́hùn yẹn pátápátá ni mo mọ̀ kò sí lè tẹ́tí mi di sí ń bẹ̀ ó tiẹ̀ ṣàánú mi pọ́bìnrin ni mí pọ́jọ́ ń lọ lórí mi láti yọ ọdún yìí mo dẹ̀ ń dúró mo dẹ̀ ń dúró mo dẹ̀ ń dúró ìkà ẹ ẹni tó bá dẹ̀ ṣe irú nǹkan bẹ́ẹ̀ kò lè rojú rere ọlọ́run láyé àti lọ́run. wo Bukola mo mọ pé ó yẹ kó bínú ju báyìí lọ ṣó yí bọ pé òtún ní bínú ṣó rẹ ẹni téèyàn bá rí èèyàn kì í bàjá ah Bukola ìyá jẹ mí ní ọ̀hún yẹn tó bá mọ nǹkan tí ojú mi ti bá fi ẹnu mi ìròyìn fún ẹni wàá bá mi sunkún wàá bá mi sunkún honestly ẹni téèyàn rí èèyàn kì í bàjá kò má bínú sí mi torí ọlọ́run mistake tó ti wá ṣẹlẹ̀ sí brain mi mistake tó ṣẹlẹ̀ sí brain mi ni wípé ìkan nínú àwọn numbers yẹn ó go off my head nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. mo fẹ́ kó mọ kinní kan o mo lè fẹ́ kó rántí dáadáa pé àti ránmú gángan ẹ̀ kò ṣẹ̀yìn ẹ̀kan náà èmi kinní ìka ni ẹ̀ ọ́ òdẹ̀lẹ̀ lójú rẹ̀ lọ́wọ́ pẹ̀lú nǹkan tó ṣe fún mi yẹn ọlọ́kadà dẹ̀ bí ẹ. kọlá má sì règùn lórí mi nà án má sì règùn lórí mi àjọṣe fúnra wa ni sọ bẹ́ẹ̀ Bukky jọ́túrí ọlọ́run mú mọ̀ pé mo ṣe mo ṣẹlẹ̀ dà ẹ̀ má bínú. Eh, oh, touch me touch me. èmi. ìgbà yóò ṣe. jọ́túrí ọlọ́ṣọ́ ní kan tó fẹ́ sọ àbó òní kó jẹ́ kí n gẹ̀rà torí mi níbi tí mò ń lọ. Ah, màmí tẹ wọnú mọ́tò mi jẹ́ ká lọ sọ̀rọ̀. inú mọ́tò ẹ̀ tí n bá wọnú mọ́tò ẹ̀ kí n kú ìwọ inú mọ́tò tiẹ̀ mi mi Olúbùkọ́lá ọdọ òdì. Ah, ah. Bùkọ́lá tó yẹn ni Bùkọ́lá tó yẹn ni ó dàá má bínú nítorí ọ̀rọ̀ gbogbo nǹkan tí bá ṣe yáfì mi please i beg you wọlá pé mo nífẹ̀ẹ́ láti ọkàn mi wọlá pé wọn náà nífẹ̀ẹ́ mi láti ọkàn ẹ ìfẹ́ méjì wá papọ̀ wá di ẹyọ kan ṣoṣo one kò yí ẹ jẹ́ ká wọnú lé ká sọ̀rọ̀ yá mi kẹ́bìlì please. bákan ni ẹ o tún gba lẹ́yìn kejì. Bukola Bukola. Bukola. mo ṣe ọmọ yìí mo ṣe lẹ́dà ẹ̀ hmm. máa bẹ̀ ọmọ hmm, kan tí máa ṣe. ṣéwọ náà ti rí yàtọ̀ tó wà nù pé kéèyàn máa dá sunlé àti kó máa bóbìnrin sunlé nsìn. ẹ ṣe ẹ ṣe onísọkúsọ nìyí kéèyàn máa báyàn sunlé kí náà lóòótọ́ ìyàtọ̀ wà bẹ́ẹ̀ kéèyàn máa dá sùn pẹ̀lú pílò àti kíyàwó èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn ah mo ṣe mọ̀ fún mo ṣe ṣègbéyàwó ń sìn. kíyàn fa pílò mọ́ra kò lè dàbí kíyàn wa yẹni mọ́ra. ó ti mẹ́yìn lára ìgbà tó yẹ kí ẹjọ́ wá sùn ni eh, ẹ wò ní tí mo kàn fẹ́ kẹ́mọ̀ ni pé mo ṣe rí i pé mo ṣe ṣègbéyàwó ni láti bí ọdún mẹ́ta sí mẹ́rin tí mo ti ṣe wedding nísìn inú ọdún yìí tíyàwó mi ṣe dé yìí tó ṣe dé nínú oṣù yìí tó ṣe dé nínú ọ̀sẹ̀ yìí yìí mo ṣe mọ̀ pé mo ṣègbéyàwó bó o tiẹ̀ purọ́ èmi gan mọ̀ nítorí èmi níyàwó sílé mo dẹ̀ ń gbádùn ìyàwó mi. bí láì tiẹ̀ ṣe rí ni ẹ ọmọ kò fó ìdá kò fó. ọkọ kè ọkọ yọmi ẹ kú jòkó. ọkọ kè ẹyin ti yín torí pọ̀ rẹ̀ yín ti dé ń sìn kùrùkẹrẹ gbé báàgì lọ́tún gbé báàgì lọ́sìn ìgbà tí ò sílẹ̀ débi o ẹ fọ́ ni o but ẹ má bínú ṣaṣẹ́ mọ́ ẹni tí mò ń bọ̀ wá béèrè mi nígbà tí ó sì rí kí ni tó wá ṣe. ẹ kúkú jọ̀bọ̀. Um, ilẹ̀ tí ọlọ́run bùkún uh, orílẹ̀-èdè nàìjíríà mo ní kí n fi eléyìí kí n fi kíyàwó mi padà káàbọ̀ sí ilẹ̀ ọlọ́ra ilẹ̀ olóyin ilẹ̀ tí ọlọ́run bùkún orílẹ̀-èdè wa nàìjíríà you're welcome. Um, túnjí báwo ilẹ̀ ṣe yọnu èmi fúnra mi ni máa host ní gbogbo nǹkan tẹ́ bá máa jẹ agbára ọlọ́run ká. gbogbo ọtí tá a máa mú jọ yẹn ìwọ dá lé mi pé ká lọ gbé bíúrì gbogbo bíúrì wa <laughs> má wọrí gbogbo ọtí lè máa mú jọ yẹn mo mọ tiẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣáájú. ẹ ṣe ah, ah, àwọn fowó ra ojú yín dán ọ ẹ̀kẹ́yìn tí wàá tóbi sí ẹ ti sanra àtẹ̀yìn náà kúkẹ́. ìyẹn túmọ̀ sí pé tàbá lọ sí òkè òkun orílẹ̀-èdè wa ń bì àwọn náà gbádùn ọpẹ́ ní fọ́lọ́run. ẹ wo ẹ ti ẹ má da lóúnjẹ àrè ohun tó travel ẹ rí bó ṣe sanra ní ẹrí pò ti rẹ̀ ọ̀bọ̀ gan. ẹ ṣe ọ̀gùn fowó ra actually èmi náà tí mo lọ sọ mo kàn lọ kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ ni kò sí nǹkan tó special ń bẹ tí o sì ń bí báyìí. for um, um, good life and prosperity. <laughs> uh, thank you. Yeah. Thank you. ilé ìwòsàn yìí mo sì ń fi àsìkò yìí kí olùdásílẹ̀ ilé ìwòsàn yìí ní ìyáàfin mọ́sán adétúnjì káàbọ̀ sáàrin wa. láì ní fi àsìkò ṣòfò nítorí pé bí wọ́n ti dé lójijì a fẹ́ kí wọ́n tètè rí ara àwa tá à ń ṣiṣẹ́ nínú ilé ìwòsàn yìí bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àwọn tó ń tọ́jú aláìsàn lọ́wọ́ àwọn tó ń ṣiṣẹ́ lọ́wọ́ ní láàbù nǹkan ọ̀kan tí iṣẹ́ wọn ò ṣeé fi ilẹ̀ ní ìsìn ṣùgbọ́n kan rí àwa díẹ̀ kó tó di pé wọ́n máa wọnú ilé lọ. láti apá àlàáfíà mi ni arábìnrin. orúkọ tèmi ni olówó kandi ọmọwùnmi ẹ káàbọ̀ sáàrin wa mà. it's a pleasure to meet you ma. àwọn ni wọ́n wà nípa ìtọ́jú gbogbo laboratory wa nà níbàwò ibi tá a ti ń yẹ ẹ̀jẹ̀ wò ìtọ̀ ìtọ̀ ikùn kẹ̀lẹ̀bẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti mọ ohun tó yẹ àwọn náà ń tọ́jú láàbù wa ẹni tó tẹ̀lé wọn òun ni arákùnrin. orúkọ tèmi ni káyọ̀dé ọmọ agboola. ọ̀gbẹ́ni agboola àwọn ni dókítà ìkejì mi tí wọ́n wà nípa ìtọ́jú oyún bóyá. Uh, oyún ń yọ̀yàn lẹ́nu ni o àbí obìnrin ní ìdádúró ni o àbí oyún ń bọ́ síbi tí kò dára nínú ara pàápàá àti àwọn ọkùnrin náà lórí pé bóyá wọ́n fẹ́ yẹ àtọ̀ wò wọ́n fẹ́ yẹ ipò tí ọkùnrin wà wò àwọn ni wọ́n wà nípa ìtọ́jú èyí lẹ́yìn wọn ni arábìnrin. orúkọ ti tèmi ní abi stella ẹ káàbọ̀ sáré màmá. àwọn lolórí gbogbo àwọn agbèsù wa nílé ìwòsàn yìí gbogbo àwọn agbèsù tó wà nínú ilé ìwòsàn yìí àwọn ni chief matron tó ń jọba lórí wọn ẹni tó tún tẹ̀lé wọn ni. orúkọ tèmi ni balógun musayo ìyàwó ẹ̀kan ọmọ. agbèsù làwọn náà ṣùgbọ́n ilé ìtọ́jú wọ́ọ̀dù àwọn ọmọ wẹ́wẹ́ làwọn wà gbogbo àwọn nọ́ọ̀sì yòókù náà wọ́n wà lẹ́nu iṣẹ́ lábẹ́ wọn lẹ́yìn wọn ló kan arákùnrin. orúkọ tèmi ni abiola karim mo fi àsìkò yìí kí n pé ẹ kú àbọ̀ sáárín wa mọ̀ ọlọ́run àwọn àwọn ìlọ́wọ́. ọ̀gbẹ́ni Karim àwọn ni wọ́n wà fún ìtọ́jú gbogbo àwọn òdòdó tẹ́ rí tí ó yí ilé ìwòsàn wa yìí ká wọ́n jẹ́ ọ̀rẹ́ àwọn òdòdó wọn ìkókọ̀ wọ́n ń tọ́jú wọn dáadáa lágbègbè wa ṣe rẹwà ló ṣe dùn wò ẹni tó tẹ̀lé wọn. lórúkọ tèmi ni Ọpẹ́yẹmí ṣe mo kí yẹn káàbọ̀ sáà Ọlọ́run máa rẹ. ọ̀gbẹ́ni Ọpẹ́yẹmí ló ń gbogbo oògùn ní ilé ìwòsàn wa ń bí òun ni pharmacist wa gbogbo oògùn tá à ń lò ń bí láti department wọn ni. orúkọ tèmi ni Wàsíù Mọ́gàjì Abidjan inú mi dùn púpọ̀ ẹ káàbọ̀ sáàrin wọn. ọ̀gbẹ́ni Mọ́gàjì àwọn ni wọ́n wà fún gbogbo ààbò ilé ìwòsàn wa yìí ló ń jẹ́ kí ọkàn àwọn aláìsàn wa balẹ̀ kò sí gìrìgìrì bóyá lọ́sàn-án ni o bóyá lóru ni o ondo security wa ń bì báyìí alàgbà. orúkọ tèmi ni Muritala Yusuf mo kì í yín pé ẹ káàbọ̀ sáàrin ọ̀gbẹ́ni Yusuf ẹ rí gbogbo ilẹ̀ wa bó ti ń dán tí gbogbo rẹ̀ ń dán ṣe ń gbóòórùn ilé ìwòsàn wa bó ti ń ta sánsán gbogbo àwọn nǹkan tí wọ́n fi sílẹ̀ tí ò lè jẹ́ kí wọ́n fi ẹsẹ̀ kó àìsàn wọlé tàbí kó àìsàn jáde àwọn ni wọ́n ń ṣètò gbogbo rẹ̀ òun ni olórí gbogbo àwọn tó ń nu ilẹ̀ tó ń tọ́jú gbogbo àyíká wa lẹ́ẹ̀kan sí àwọn yòókù wa nígbà tí ẹ bá tún wọnú láàbù tẹ́ ń wọnú wọ́ọ̀dù káàkiri ẹ máa bá gbogbo àwọn òṣìṣẹ́ wa yòókù pàdé a káàbọ̀ lẹ́ẹ̀kan sí náà ti jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa la mọ olùdásílẹ̀ ilé ìwòsàn yìí a kàn máa ń rí yín nínú àwòrán ni àwọn tẹ́ ń rí nínú àwòrán nígbà náà tó yẹ pé fọ́tò wọn lásán lè rí àwọn ni wọ́n dé yìí ọlọ́run ti ṣọ́ wọn dé sáàrin wa láyọ̀ lẹ́ẹ̀kan sí i ẹ̀ka àbọ̀ sáàrin. ẹ̀ka àbọ̀ sáàrin wa. dókítà bó tiẹ̀ jẹ́ pé èmi ni mo gbà yín síṣẹ́ bàbá mi lẹ jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín gan ayọ̀ yín ò ní díbàjẹ́ gbogbo nǹkan yín máa dá lágbára ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ilé yìí fún ìfọwọ́sowọ́pọ̀ yín fún mi. ìyàwó mi tí ó ní ilé iṣẹ́ yìí nígbà tí ó wà ń lu ọba náà ni ó fowó ránṣẹ́ sílé tí a fi gbé ilé iṣẹ́ yìí kalẹ̀ fún àǹfààní àwọn ọmọ orílẹ̀-èdè láti lè jẹ àǹfààní ẹ̀ inú mi dẹ́dùn pé ẹ̀yin náà ẹ̀ ń ṣiṣẹ́ náà takuntakun bí ẹ ṣe wá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi nígbà tí ìyàwó mi ò sí nílé mo wá ń rọ̀ yín ẹ gbìyànjú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìyàwó mi ní àsìkò tó dé yìí gbogbo ipò tí mò ń take tẹ́lẹ̀ òun náà ni wọ́n máa máa ṣe báyìí torí ẹnjìníà ni mí àbí mi ń ṣe dókítọ̀ mi náà fẹ́ padà sí ẹnu iṣẹ́ mi fúli um, láìpẹ́ a máa ṣe welcome party fún ìyàwó mi you are all invited síbẹ̀ uh, my dear. Eh, ẹ ṣé ẹ ṣé mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú ìjókòó ẹ dẹ̀ kú iṣẹ́ takuntakun gbogbo ìgbà tí mi ìsínlé mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfọwọ́sowọ́pọ̀ yín nígbà tí mo tún wá dé báyìí ẹ jọ̀ọ́ mo tún bẹ̀bẹ̀ mo tọrọ fún ìfọwọ́sowọ́pọ̀ yín ṣe ti gbọ́ ká lè ní ìgbéga lẹ́nu iṣẹ́ wa yìí gbogbo ìgbà tí mi ìsínlé ni mo gbọ́ gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe ìgbà tí mo tún dé yìí náà mo ti fi mú fílẹ̀ káàkiri lọ́dọ̀ àwọn èèyàn pé àwọn staff mi báwo náà ṣe ń ṣiṣẹ́ sí wọ́n dẹ̀ ṣàlàyé fún mi wípé ẹ̀ ń ṣiṣẹ́ takuntakun tó bá gbé aláìsàn wọ̀ bí wípé ẹ̀rín ló ń rìn jáde ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ lágbára ọlọ́run gbogbo nǹkan tẹ fẹ́ gbogbo bí tẹ fẹ́ dé láyé lọ́lọ́run máa mú yín dé ẹ lágbára ọlọ́run ẹ ní mọ̀ṣì ẹ ní mọ̀yà ẹ dẹni rè ẹ dẹni yìí ẹni ẹ̀yẹ lágbára ọlọ́run ẹ ṣe gan mo dáàdi wa mo dúpẹ́ lọ́wọ́ yín <laughs> ẹ ṣe gan krista ẹ um, a tún kí n lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sí àárín wa on behalf of my colleagues uh, you are welcome ma um, a dẹ̀ fi àsìkò promise yín pé a ní disappoint yín gbogbo tẹ́ ẹ bá fẹ́ pátápátá la máa bá yín fẹ́ lásìkò tẹ́ ẹ dẹ̀ dé sí iléeṣẹ́ iléeṣẹ́ a máa gbèrò sí a dẹ̀ máa lọ sókè sí lágbọ̀rọ̀ lọ́hùn. ní báyìí ah, gbogbo yín ẹ padà sí ẹnu iṣẹ́ yín láti lọ máa bá iṣẹ́ yín lọ nígbà tí arábìnrin olówó kandi àti ọ̀gbẹ́ni agboola tí ẹ ó dúró láti mú olùdásílẹ̀ ilé ìwòsàn wa káàkiri ká fi wọn àyíká wa hàn wọ́n kí wọ́n lè bá gbogbo yín ní àyè yín nínú ọ́fíìsì ẹ máa lọ sẹ́nu iṣẹ́ yín báyìí. Àtúnjí ní tí mo ṣe ní ká máa bọ̀ nínú ọ́fíìsì mi ni pé mi ìfẹ́ ká sọ gbogbo ọ̀rọ̀ wọn lójú madam nínú wọ́ọ̀dù mẹ́ẹ̀. mo sọ̀rọ̀ ìgbà láti jẹ́wọ́ fún yẹn pé n tó ṣẹlẹ̀ sí madam oyún yẹn ti wálẹ̀. Ah, oyún wálẹ̀ kẹ̀ ah, kí ni tó wálẹ̀ fà tó yún lè fi wálẹ̀ lára ẹ̀. Ah, n tó lè fà kó yún wálẹ̀ pọ̀ ó pọ̀ fún àpẹẹrẹ nígbà míì tí ìrònú bá pọ̀ ń ràn oúnjẹ wálẹ̀ stress lóríṣiríṣi ọ̀nà ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni èèyàn lè gbà stress ara ẹ̀ tóyún lè fi wálẹ̀ lọ́nà kẹta shock lè fà á tí èèyàn bá receive shock bóyá nǹkan kan ṣẹlẹ̀ lójijì tàbí ó gbọ́ news kan lójijì tó já láyà bí nǹkan kan ó lè fà kó yọ wálẹ̀ but eh, eh, èmi ò ní fẹ́ kẹ́ ẹ jẹ́ kán mọ̀ bẹ́ẹ̀ ní ìsinmi láti sọ fún wa ṣùtì kò sóyún yẹn ń bẹ̀ wọ́n. n tó fi dùn mí púpọ̀ ni pé láti gbà tí n pẹ̀lú yàmi ta ti fẹ́ra wa ó ti lọ bíi six years àkọ́ni oyún ẹ̀ lélẹ̀ pẹ̀lú wálẹ̀ ó dùn mí ó dùn mí ó dùn mí ah, kí ni n ta lè ṣe tí lóò ní fi wáyé mọ́. Eh, ẹ ń tẹ́ lè ṣe fún àpẹẹrẹ ìtọ́jú ọ̀sẹ̀ kọ̀ọ̀kan tó ní ìdí ní ìsìn tó yí immediate ní látọ̀dọ̀ ẹ̀yin gan ni ẹ máa wá sọ́dọ̀ wọn nínú ward ẹ bá wọn ṣeré ẹ jẹ́ kí wọ́n rẹ́rìn-ín ṣe tí wọ́n bá lè rẹ́rìn that's the first treatment tí aláìsàn need nítorí múnú ẹ̀dùn ẹ̀sọ́ ẹ̀sọ́ àwọn ìtàn tó dáa àwọn ẹ̀ràn létí bẹ́ẹ̀ ṣe pàdé nǹkan so ọlọ́run á ràn wá lọ́wọ́ láti lè ṣe gbogbo ohun tí ẹ sọ yẹn à ń gbìyànjú láti ṣe ẹ ṣègùn ẹ kú tọ́jú ẹ dẹ̀ kú ìdílé iṣẹ́ yìí mú sínú àdára mọ́. ẹ ṣègùn bó bá dẹ̀ ṣe jẹ́ jẹ́ kí ẹ mọ tó ṣẹlẹ̀ àgbo yẹn bá mi fi dìran màá mi kàn gbé wá fún mi lẹ́kọ̀ọ́. nítorí ẹ tó ṣe kókó mẹ́ ni pé oògùn dín mọ́ oògùn sí ẹni pé kéèyàn lò mí bá ti kéèyàn lò ọdún gbọ́ ìgbésí ayọ̀ làá gbọ́. ẹ ṣègùn ọ̀dà òkú tó bá máa ń ṣe.

eléyìí ó máa mú ní ẹ̀mẹ́ta lójúmọ́ láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ tó bá ṣe é ṣe pàápàá tó bá gbé lọ bí iṣẹ́ ó máa dùn mọ́ nínú. a máa gbé lọ. ó wá rí eléyìí ẹ̀ẹ̀kan péré ló máa lò tí wàá tiẹ̀ bá ti jọ ní àṣepọ̀ òun ni kò lò agbára ọlọ́run ìyàwó àfihàn ṣòro afẹ́yìndùn ọkàn jọ torí ọlọ́run kọ́ mi tó dùn lówó orí mi jẹ́ kíyàwó ẹ̀ mú o ìyá mi ti mọ̀ èmi náà dẹ̀ máa mọ ọmọ ẹ̀ lágbára Ọlọ́run iṣu ọmọ àjìnà fún mi. ẹ ṣé màámi mo dúpẹ́ iṣu ọmọ àjìnà fún yín. àmín o. lágbára Ọlọ́run Ọlọ́run tó fi yín ṣe igi lẹ́yìn ọgbà wa kò ní jẹ́ kẹ́ ṣubú. Ọlọ́run àdẹ̀jẹ̀ káà náà ká lè sọ káà náà ká sọjọ́ ká lè tọ́jú yín ẹ ṣé gan. má wàá jẹ́ ń gbàgbé ṣọ́ra àgbòsí inú ògbò yẹn èmi ni mo ṣe méjì síbẹ̀ yẹn bàbá ẹ̀ ló ní kí n gbé fún yẹn jẹ́ kí ìyàwó ẹ lò ó láìpẹ́ láì jìnnà àfinú ṣoyún èmi náà gbọ́mọ ẹ dání. àmì àmì àmì pẹ̀lẹ́ tọ́pẹ́ báwo dẹ̀ ni school. mo fẹ́ rán mọ́ mi wà ní tẹ́lẹ̀ ṣùgbọ́n mo wá rí i pé ojú àwo ni àwo fi ń gbọ̀bẹ̀ tó tó ṣe bí òwe ẹ̀ má bínú sá. ìwọ náà ń pòwe báwa náà ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa náà. ti gẹ́ẹ̀tì admission mi ok wọ́n ti mú ẹ ní school àbí. bẹ́ẹ̀ni. Ah, school náà ti mú ẹ. last week ni sir. ah that is very good school tó dáa ní lára àwọn school tó wà ní Lagos City. nígbà course wo náà mú ẹ. political science ni sir. ó dáa ó dáa ó dáa political science náà dáa eh, àwọn gbogbo àwọn aṣíwájú wa tán ṣe gbogbo ọ̀nà lọ́lọ́run bùkún fún díẹ̀ tán di òṣèlú pàtàkì ní orílẹ̀-èdè lẹ́yìn. Eh, bàbá wa Jimoh Ajao tó jẹ́ kọ́sítà àwọn náà ṣe nìyẹn ọlọ́run dẹ̀ gbà fún díẹ̀ ní orílẹ̀-èdè lé ní èèyàn pàtàkì ni wọ́n lóṣèlú pàtàkì ni wọ́n ọlọ́run gbà fún wọn náà bẹ́ẹ̀. àmín sà. ẹ lágbára ọlọ́run ọlá tiwọn tó ti lọ sókè ọlọ́run níjẹ́ kó bàjẹ́ ìyàwó mi títí wa náà ọlọ́run á jẹ́ kí ọlá tiwa náà kó lọ sókè ọlọ́run ní kọ̀kọ́ ò ní wálẹ̀ tèmi àti tìyàwó mi náà ò ní wálẹ̀. dúró jayé eh. àwàdà ti pọ̀ jù. yẹ ah. kí n máa pálẹ̀ ìrìbù gbà ó pè mí bàjẹ́ i'm telling you. dúró jayé kí n tó gbàgbé mo mà lálàá kan àlá náà dẹ̀ jẹ́ kàyéfì fún mi kò jọ bí wípé à ń ṣe bóyá wedding ni kí n pè ní wedding náà ni ó fi ring sí mi lọ́wọ́ dẹ̀ oríṣiríṣi ẹrù pọ̀ nílẹ̀ bíi gift kò yẹ ó ṣáà pọ̀ rẹpẹtẹ inú mi bá ń dùn ṣìnṣìnṣìn lójú àlá yìí inú mi ń dùn inú wọn náà ń dùn ah bá ṣáà ṣe ń bá gbogbo ẹ̀ lọ bá ṣe ń lọ àfi bí ṣe lọ ta jíṣà ah, ó ti dùn mí pa pé àṣàlà ni mò ń la àlá náà wá jẹ́ kẹ́rù bà mí gan-an nítorí most of the time àwọn èèyàn máa ń believe pé nǹkan tó bá máa ṣẹlẹ̀ ní real life bíi opposite ẹ̀ báyìí lèèyàn máa ń la ah, mi mọ ohun torí kó má lọ jẹ́ pé ó máa já mi jù sílẹ̀. má sọ bẹ́ẹ̀ Mọ́yọ̀ kò lè ṣẹlẹ̀ sí wa ṣùgbọ́n nǹkan tó ń ya èmi náà lẹ́nu ni àlá tó láàyè èmi náà lárò ẹ̀. Eh? Exactly the same thing. o mi nẹ. Ọlọ́run mo lárò ẹ ó mọ ìtumọ̀ nǹkan tèmi kà kún ṣá mo kà kún wípé ká ṣe ọ̀rọ̀ wedding wa yẹn ní kíákíá ni o. yes bẹ́ẹ̀ ni ìtumọ̀ ẹ nìyẹn kò sí nǹkan tí mo dúró ṣe. bó ṣe wá wà ń sìn wà wá lọlé wà bá mi sọ fún mọ́mí yẹn pé tó bá ti di ọ̀la o èmi o mò ń bọ̀ àgbéyàwó mi mò ń gbé lọ mò ń gbé wọnú ilé mi and that is Stephanie. abẹ́ẹ̀ tiẹ̀ máa gbọ́ ṣé bọ́ ṣe ń ṣe náà nìyí wàá kọ́ wàá gbé mi wàá gbé lọ sí àìní ajẹ́yàwó sàrà anyway anyway jokes apart there uh, but mo rò pé ó ti yẹ ká bẹ̀rẹ̀ sí ní plan for wedding yẹn. <gasps> Mm. inú mi máa dùn. ẹ eh, ó dà pé spiritual meaning ó wà tá a ṣe àlátìmí àti ẹjọ láà the same thing ẹ. kò sí nǹkan tá à ń dúró ṣe. ṣíṣe ló máa jẹ àgbà ọ lọ. ẹ máa sọ fún mọ́mí ìgbà yẹn. ẹ eh, jẹ́ kí n tètè máa lọ torí mo fẹ́ bá mọ́mí gba bread mo mm. pẹ́ kí n tó lọ bá wọn gbà lánàá mi fẹ́ pé lè ní jọ. Um, ìyẹn kì í ṣe problem jẹ́ kí n lọ drop ẹ níbi tó ti fẹ́ gba bread. kí ni mo tẹ̀ ń sọ yìí drop ẹ come on gba kọ́kọ́rọ́ mọ́tò kó máa gbé lọ èmi á gun ọ̀kadà all for love. ọ̀ọ̀ ṣé mo warú ẹ̀ lánàá ni àbí mo warú ẹ̀ jẹ́ aláwọ̀dà mi máa ń pọ̀ tí bá ti rí ẹjú kí n máa ṣàwádà lódì lódì mi. èmi náà rí bẹ́ẹ̀. that is me for you. <laughs> ẹ jẹ́ kí n sáré lọ jọ́pẹ̀. dọ́ọ̀tì tẹ̀sà. ẹ wò typhoid ló ń ṣe yìí àti pé àtúntò ìgbà wo ni typhoid ṣe mí láti. tí máa ń ṣe mí ti pẹ́ o àmọ́ àwọn dókítà ti tọ́jú mi tẹ́lẹ̀ o ṣé àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ sẹ́yìn ẹ máa ní láti san nínú owó yín ká tó lè fún yín ní any treatment ẹ ti gbọ́. dókítà ẹ dákun ẹ má jẹun kú báyìí ẹ ẹ wò ẹ tọ́jú mi nú bẹ́ẹ̀ bá tọ́jú mi tí mo bá gbádùn ń san gbogbo owó mi àdàpọ̀. ẹ̀yin patient bẹ́ẹ̀ máa ń sọ nìyẹn ẹ ẹni kan tọ́jú yín at the end àtọ́jú yín tán ẹ máa jókòó kalẹ̀ sí ẹ̀yà nírẹ́ni tó máa sanwó ẹ máa ní láti san half payment lọ́wọ́ yín ká tó bẹ̀rẹ̀ sí ní tọ́jú yín o ẹ ti gbọ́. ẹ wò ẹ dákun ẹ bá wá nǹkan gbóná dé ẹ wò tútù yìí pọ̀ ẹ dákun. màá ní kó wọn àtẹ̀sí. ọkùnrin mr ajagunmọ́lú báwo dé lára yín. ẹ wò àwọn ibi tẹ́ ti fún mi lábẹ́rẹ́ ní ọwọ́ bíbá àti ibi gbogbo ẹkùn rọ mímì. ọ̀lẹ ni ẹ àti discharge ní ní àárọ̀ kẹ pé kan náà àwọn ìyàwó yín kan wá gbé yín kẹyẹ ṣe òjò ẹ ti gbọ́. Thank you. àwọn èèyàn fẹ́ jẹun ní gbogbo ẹ̀ mo fẹ́ kó jẹ́ pé wọ́n lè máa bá mi handle ẹ̀ kó wá bá mi wá kétù àgídí tó máa bá mi sá. ọ̀rẹ́ mi kí la wà fúnra wa fún mo ṣàmọ irú pa tó kó nígbà tèmi náà ṣòwò lórí ọ̀rọ̀ aṣọ èmi àtọ̀rẹ́ mi kan á lọ mọ aṣọ tó bá fún àìkàn táwọn èèyàn máa like lórí ọ̀rọ̀ àná máa sọ fún ìkan náà wọn sì ní hospital ibi kó bá mi pe rẹ̀ ní níjẹ̀dùgbò aládùn ó ṣe àmọ́ ọ̀rẹ́ mi ṣèbí ìwọ ni kí ló ń ṣẹlẹ̀ náà o ò rẹ́rìn o ò dunnú pẹ̀lú mi kí ló ń ṣẹlẹ̀ kí nìkan tó dé. Eh, ọ̀rẹ́ mi nǹkan ṣe mí tí mi bá sọ fún ẹ ẹ̀ṣẹ̀ ni látìgbà tí mo ti dé láti Dublin tí n bá ní oyún láàrin oṣù méjì àbí mẹ́ta ó ti pẹ́ jù ní mẹ́ta ó máa ń wálẹ̀ ni ọ̀rẹ́ mi ó ti sú mi ó ti sú mi mi dẹ̀ fẹ́ kí tèmi gbé lọ́dọ̀ Túnjí mi fẹ́ kí tèmi gbé nílé Túnjí. ọ̀rẹ́ mi àdúgbò ilé ìlú wa ń bò mọ́ra kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kí lájọ wà fúnra wa fún ṣòro èmi náà ń wò láti jọjọ́ yìí àmọ́ kí n má yẹ ẹnu jù torí àwọn dókítà wọn ò láìkí kọ́ wọn tètè bímọ kó tí mo wò bóyá ó ń ṣẹlẹ̀ nìyẹn àmọ́ ọlọ́run tètè ṣe yanu ṣòrí àfa kan wà lágége kò ṣeé tì láfa yẹn kájọ wá lọ síbẹ̀ ó ti gbọ́. wo ọ̀rẹ́ kò sí nǹkan tí mo ti ṣe tán bẹ́ẹ̀ ni as a doctor mo wà medically okay iye ọkọ mi ó ti gbàgbé wá fún mi mọ́mì tèmi náà kò sí nǹkan tó ń ti ṣe tán wo bàbá ló já sí. Si má jẹ́ káwọn àfa kan máa parọ́ tàn jẹ kò sí kankan. sori ọ̀rẹ́ mi tààrẹ ló sọ yẹn sori kò sí ohun tí ó kọjá àdúrà ó ti gbọ́ ìgbà tó bá máa ráyè ni kò sọ fún mi kájọ lọ kí ló ń ṣẹlẹ̀ náà. ẹ bí ọjọ́ wo ni ká lọ. ìgbà tó bá máa ráyè sọ fún mi ká lọ ṣó ti já ń sè ní jẹ́ ká máa lọ. kí lè gómìnà ṣe tó parọ́ jù tó bá ti yá ó ti yá ọ̀làgọ́ gbogbo sí ohun tí mò ń ṣe lọ́la náà ṣebí ìwọ ni àwo ọ̀la àlọ́ ti dá oṣù ọ̀rọ̀ mi. kí ni problem ẹ ná mm-hmm. eh, eh, kí ni problem ẹ mo wà nulẹ̀ látàárọ̀ o sọ pé o fẹ́ bá mi sọ̀rọ̀ tí mo fi gbé mọ́tò síwájú ta o sọ pé o fẹ́ bá mi sọ̀rọ̀ mo wá ṣe tán sí mo fẹ́ jáde òun sáré tẹ̀lé ni pé o fẹ́ bá mi sọ̀rọ̀ kí ni problem ẹ. dáàdì mi ejò ẹ jẹ́ kí n sọ ejò. o o ok ok ẹ tí mo bá dé ní tó bá fẹ́ sọ kó o máa sọ. dáàdì mi ejò nǹkan tí mo fẹ́ sọ fún yóò important tẹ bá dé gbọ́ létà ẹ lè fún mi. ok èèyàn mọ nǹkan tó fi ń ṣe ọmọdé kí ni tó fẹ́ sọ. ẹ ṣe sà ọ̀rẹ́ mi dókítọ̀ tó ṣẹ̀ṣẹ̀dé láti lóyìnbó tájọ ṣe kékeré yẹn pé ẹ̀jẹ̀ ń dà lára òun tóun bá lóyún wọn ni ah irú nǹkan báyìí tó tó yìí ń ṣe ẹ́ ah, mo á fọ́ǹbù fún pé àmọ́ náà àfa kan ní agége àfa ńlá wípé tí bá débẹ̀ nǹkan gbogbo nǹkan tó ń ṣe ẹ́ pé abẹ́ ṣe o mo wá ní pé kí n sọ fún yín torí ẹ mọ̀ pé àfa yín ni mo lè mú débẹ̀ ń yín kẹ́ ẹ sọ̀rọ̀ nígbà tó ń ṣe pé mi ni mo fẹ́ bá nǹkan lọ sí ọ̀dọ̀. <laughs> sórí ìtòsí òun náà ń pè ní campaign after election yes nígbà tí wọ́n ti dìbò tí wọ́n ti ka ìbò tí wọ́n ti sọ ẹni tó wọlé tán àṣẹwà bọ́ síta ẹgbẹ́ wa da ẹ wá darapọ̀ mẹ́gbẹ́ wa o ṣé kò yẹ kó o sọ fún mi kó o tiẹ̀ tó dábàá wípé o fẹ́ mẹ̀yàn lọ síbì kan. bí mo wá ní kó wá mọ̀ mo lọ ń sìn tí mo lóò gbọ́dọ̀ mo lọ ọ wàá sọ mí déèyàn kéèyàn because tó bá lóò mo lọ mọ́ ń sìn á ní kí ló dé wà ní dádì ẹni ò gbà. mo lọ sóò ti gbọ́. orí àwọn tí mo fẹ́ lọ bá ni wọ́n ti ń pè mí yẹn ẹ ṣe lẹ́dùn. torí pé ẹni aṣelóore tí ò dúpẹ́ kí ló ṣàkóni lẹ́rù lọ ni mo dúpẹ́ gan afa torí mo rí pasẹ̀ àdúrà yín lórí mi a àfa àdúrà ló ń gbà agbára kì í gbà torí mo ṣoògùn gan àbá kan wọ́n ń pè ní ewé ń jẹ mo ṣoògùn lọ́wọ́ ẹ̀ almost eighty thousand naira mo fi ṣoògùn lọ́wọ́ ẹ̀ àfà ewu ẹ̀sùn ko àfìgbà tí mo sátọ̀ yín wá àfà yìí ṣe mo dúpẹ́ o mo dúpẹ́ gan o. tọ́ nígbà tí ẹ ti gbà yí pé ọlọ́run ọlọ́ba ló ń ṣe ìtẹ̀sí dúpẹ́ fọlọ́run ọba àwa wù mí kẹtẹrẹ amọ́ sàrà àṣìṣe tẹ bá ti ń ṣe sàrà bá a ṣe ń ṣàdúrà fún ìyẹn sá màá àdúrà yẹn tún máa gbà sí ni kò sí nǹkan tí ọlọ́run fẹ́ kọjá ọpẹ́ bẹ́ẹ̀ tí wàá sọ yìí àwọn ọmọ gbìyànjú lọ́dọ̀ wa ń bì màá ní kí àfa Ahmed kó tẹ̀lé lọ sínú mọ́tò nísìn àwọn tí ẹlẹ́ máa kó wà yẹn kẹ̀kọ́ fún un so ibi easy ni láì ẹ̀yẹ sá a sì máa bá yín ṣàdúrà bí ọlọ́run sì máa gbà fún yín. àfa eh, ẹ eh, ṣe rí omi ọ̀ntún yẹn mo tún fẹ́ ṣe irú ẹ̀ sí torí mo ti fẹ́ lo ti bí yẹn tán. nípa omi ọ̀ntún tẹ sọ owó tẹ wá kó wa yìí sìn ṣé ẹ fi dúpẹ́ fún wa ni fún ọlọ́run ni àbí ẹ fẹ́ kówé fún wa pé tẹlifẹ bẹ̀ wá níṣẹ́. Ah, mo fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni o mo fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni o. tó bá jẹ́ pé ọpẹ́lẹ́ fi dún àwọn gbà o torí pé kò sí nǹkan tọ́lọ́run fẹ́ jọ pẹ́ lọ àmọ́ àwọn òkè gbowó ṣẹ́ pa ṣiṣẹ́ torí gbogbo ntẹ́yìn sọ àwọn kọ́lá ṣe ọlọ́run ń lò wá ni eh, àwọn àgbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí tó Ọlọ́run àti ìbùkún ẹ̀ ọláyín máa máa lọ sí mi. afa abdulhamid náà ẹ bá mi tẹ̀lé àfa ìlọ ní mọ́tò ẹ bá mi gba kíní ẹ̀ wá lọ́wọ́ ẹ ṣe gan ẹ má gbàgbé sàrà o ah. ẹ múra sí sàrà ṣíṣe o Ọlọ́run á gbà fún yín ẹ ṣeun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان وعليكم السلام ajá saidas ó mọ̀ tó jẹ́ mẹ́ta ẹ̀lẹ́ ẹ̀jú kò yẹ wa ẹ̀jú kò yẹ wa ẹ̀jú kò láhàgbà ẹ̀yìn ní ẹ̀kan lọ́dún láàrin. kódà níbi àsàlátù kan tí àfa wa ṣe ń jò ní mo wo mo rò pé máa rí níbẹ̀ ni mi sì bá ń pàdé rárá kí ló dé tẹ̀ ẹ̀wọ̀ yíjú. kò sí ọkọ̀ afọ ìwé ìjọ tó yọ lọ́yẹ̀ ní bínú sí mi ọ̀nà ló pọ̀. ọlọ́run adó tiwa ọlọ́run lábàbá aláforíjì ọlọ́run aṣàforíjì fún wa. ẹ àáfà ọ̀rẹ́ mi yìí ni àti kékeré láti wà àdé tíjọ pẹ́. ẹ rọra fa. ó wá ní ìṣòro kékeré kan mo wá ní pé mo ní àfa kan tí n bá mu débẹ̀ kò ṣe é tèmi ìdí nìyẹn tí mo ṣe mú wá. ẹ mú wá sí bí ọ̀dọ̀ wa kọ́ lẹ mú wá ọ̀dọ̀ ọlọ́run lẹ mú wá kò wá sí ìṣòro kíṣòro kan tí ẹ bá ti gbé débi báyìí tẹ sáà di ọlọ́run ọba ọlọ́run á náà ẹ nígbàgbọ́ nínú ọlọ́run nígbà tí ẹ ti lè gbà wípé tẹ́ bá ti mú wọn débí ọlọ́run ni wọ́n wá sáde bí isnila lọ́la àwọn bàbá tó fi lé wa lọ́wọ́ gbogbo ìṣòro tẹ́ bá gbé wọnú nílé ilé ó ti dìbí ya ẹ ìyá wa. àfa àlá burúkú kan ni mo máa ń lá gbogbo ìgbà tí n bá ti láàlá ẹ kí n ní oyún oṣù mẹ́sàn-án ó máa jábọ́. ayà lànà tó la àlàlí kásìbí náà. ẹ wò lójú àlá náà wọn á gbé ọ̀gẹ̀dẹ̀ mẹ́wàá ọ̀gẹ̀dẹ̀ àtẹ̀pọ̀ ló máa ń gbé wá fún mi tí n bá ti jẹ́ tí mo dẹ̀ tají sójú ayé màá bá epo lẹ́nu mi màá dẹ̀ tún bá lọ́wọ́ mi ìyẹn ló mú mi wá fi ọ̀rọ̀ yìí lọ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ló máa mú mi wá sọ́dọ̀ yín àfa ẹ dákun ìṣàánú mi ìjọ má jẹ́ kí tèmi gbé nílé ọkọ mi ìjọ àfa. Allahu Akbar Allahu Akbar iṣẹ́ àwọn ṣètọ́ ni àwọn ọ̀rọ̀ wa ní àbúrúkú ló wà nídìí ọ̀rọ̀ yìí àmọ́ bó ṣe wá rí ọ̀nà tí wọ́n gbàgbé wa làwọn náà gbàgbé fún wọn níwọ̀n àgbà tó jẹ́ wípé ọ̀gẹ̀dẹ̀ lẹ́lẹ́ǹjẹ lójú náà tí kìíní fi ń ṣẹlẹ̀ àwa lọ lọ́ ọ̀gẹ̀dẹ̀ sí ìpadò àwa pe àwọn ọ̀rọ̀ wa níyà tó ń bá ọ̀gẹ̀dẹ̀ ṣiṣẹ́ tí ọ̀gẹ̀dẹ̀ náà tó bá ti di kó ń hù níwọ̀n àgbà tí ọlọ́run bá ti ní kí ọ̀gẹ̀dẹ̀ kó gbé ọmọ kó ṣe èso níjọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá ti ń la inshallah ohun tẹ́ bá ní ọmọ lẹ́ máa fi bí ọlá ọlọ́run ọlá ànábì wa Muhammad nígbà tí ẹ ti gbà yí pé ẹ sáà di wá di ọlọ́run ọba gbogbo nǹkan kí nǹkan tí a bá ṣe fún yín ìyàwó ẹ fọkànbalẹ̀ wọ́n kàn ń ṣe lásán ni wọn ò ní gbàlà àmọ́ ọlọ́run ọba tó ní ìgbàlà lọ́dọ̀ ọlọ́run ọba ṣẹ́gun fún yín inshallah. ẹ tẹ́ wàdúrà auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. يا حي يا قيوم يا ستار يا ستر لي جميعا كميا الله مصطفى جاء الله جل الله وعلا والكرام انما امر اذا اراد سيا ان يكون له كن فيكون انما امر اذا اراد سيا ان يكون له كن فيكون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم إنما أمر إذا أراد سيئة ayakun lala okun fayakun Allahu Allah Allah Allah muliku samawati jalla jalalu ya Allah ya aziz ya gafar Allah Allah Allah Allah Allah Allah. الله يا أجينو حامي يا أجينو حامي يا أجينو حامي اللهم صل على سيدنا محمد الفاتح وكل عادي ما سبق ناصر لا تنتهي ولا يا أجينو يا جبار يا عزيز يا ملك ولا آمين الله جل جلاله Thank you. nǹkan tó ń tán kan. òtítọ́ kan. òtítọ́ kan. bẹ́ẹ̀ ma make sure pé o gbé sínú omi gbóná kó tó di pé o dà sínú ẹ̀gúsí yẹn o ti gbọ́. mo ti gbọ́ ma. Eh, díà àlá tí máa ń là yẹn mo mà tó la lé mi. mo la lóòrè mi mọ́jú àmọ́ mo rí lójú àlá yẹn pé mò ń jẹ nǹkan tí máa ń jẹ yẹn àmọ́ ìgbà tí mo tají mi rí epo kankan lọ́wọ́ mi ẹ̀rù wá bà mí pé ah, ṣé kò sí nǹkankan àmọ́ o mi ì ní miscarriage bí ṣe máa ń nìyẹn o. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni àlà ah, ò mà ṣe o nsìn àgbọ́dọ̀ dé mọ́ra o láti jẹ́ káfa àgbọ́ ká lè ẹ bóyá tí n bá ṣe padà ó jẹ́ kémi àtọkọ mi káwa dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ sọ fún mi pé màá rí àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan lóòótọ́ mo lálàá ẹ̀ bí mo ṣe máa ń là mo rí i pé mo jẹ nǹkan tí mo máa ń jẹ yẹn ìgbà tí màá dẹ̀ tají mo rí epo lọ́wọ́ mi mo rí lẹ́nu àmọ́ oyún mi ò bàjẹ́ o. ìyẹn ni mo ṣe ní kémi àtọkọ mi wá dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni bàbá. ẹ ṣé àfa ẹ adúpẹ́ lọ́wọ́ yín fún eh, gbogbo tẹ́ ẹ ṣe torí òun náà ṣàlàyé mo dẹ̀ ti gbìyànjú lóríṣiríṣi kódà àwọn pẹ́rẹ́ǹtì mi wọ́n ti gbàgbọ́ wá lóríṣiríṣi bí ọ̀rọ̀ yẹn ṣe ń ṣẹlẹ̀ bẹ̀tì kàkà kéwé àgbọ̀ndẹ̀ níṣẹ́ ló ń le sí i nígbà tó wá lọ́rẹ́ òun mú un wá síbà tó ṣàṣàlàyé gbogbo bó ṣe ṣàlàyé fún yìí àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbà tí ó òun náà ló gbé wa wá wípé ká wá dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan-an a dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run tó wá gbéṣẹ́ ilé yín lọ́wọ́ tó ń fún yín ṣe tó ń gbà fún yín a kò ní padà lẹ́yìn yín a máa dúró tì yín gbogbo níta bá ń ṣe a máa júṣe lọ́la ọlọ́run. ẹ ṣe àwa náà kọ ọlọ́run ọba ni nígbà tí èmi gan tí mo gbin ọ̀gẹ̀dẹ̀ mo ti ń rí pa pé ọ̀gẹ̀dẹ̀ náà ó ti ń dàgbà ọ̀gẹ̀dẹ̀ náà sì ti yè ó ti ń dàgbà nígbà tí ọ̀gẹ̀dẹ̀ yìí tó bá di kó bá ti yọ mọ̀gọ́mọ̀ lórí tó bá fi di pé ọ̀gẹ̀dẹ̀ náà lanu inshallah òbí kò dúró láti láì tala oyún tó wà nínú yín ẹbí nírọ̀rùn ni. torí pé mo sọ wípé súnmọ́ sẹ̀bílà pransara o bí ewé ṣe ń jábọ́ lórí igi tí ò ní igi lára kò ní ní í lára. ẹ jẹ́ ká ṣàdúrà àmọ́ o ká tó wá ṣàdúrà o ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ náà kàyéfì ńlá ló máa jẹ́ o tó bá ti wá ṣẹlẹ̀ ẹ má bara jẹ́ o ẹ má sì bínú èmi ò mọ̀nà tíṣẹ̀lẹ̀ ilé ìgbà ṣẹlẹ̀ àmọ́ ọ̀nà yòówù tíṣẹ̀lẹ̀ ìbá gbà ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ kàyéfì ńlá ni o tó bá ti ń ṣẹlẹ̀ èmi gan fún ara mi nínú ilé mi báyìí àmì ara ti máa sọ mí inṣàlá o bàbá wa tíṣẹ̀lẹ̀ bá ti wá ṣẹlẹ̀ kẹ́ pè mí ìrọ̀rùn ni ó jẹ́ ọ̀nà tó bá wù ú lè gbà ẹ má bínú ẹ má bàrà jẹ́ ọlọ́run ó ṣe ní rọ̀rùn fún wa ọlá ó sì bí láì mí náà ṣètò ọ̀nà ìrọ̀jì bísí dáadáa sórí oyún inú ẹ yìí ò níbi over my dead body bẹ́ẹ̀ ni mo sọ. èmi ò lè wá kú kí ìwọ wá gbáyé kó ló fẹ́ bí ọmọ olórí burúkú kan ò ní bí oyún yìí o. mami ah, ẹ wo irọ́ lẹ pa o ah, ah, ṣe ronú tó wà nù mí ọmọ ni màá fi bí bẹ́ẹ̀ ni mo sọ fún yín. àlọ́ ní ibiṣẹ́. mo ní máa bí eléyìí. àlọ́ ní bí mi. máa bí. àlọ́ bí mi. máa bí mi. lágbára Ọlọ́run. ó ní bí kò lè bí bẹ́ẹ̀ ni mo sọ ó ní bí kò lè bí sórí oyún inú ẹ̀ yìí mo sún alẹ́ ò lè bí sẹ́ẹ̀ kì í ṣe lójú ẹ̀mí mi ìwọ fẹ́ kémi kú kẹ́yìn wá máa jayé láyé kò lè ṣẹlẹ̀. bet mọ́mí. má bọ́ bọ́ bọ́ bọ́ má má pọ̀ tún mi kankan ó ní kàn níbi. mami bí mo ṣe rí yín lójú àlá rèé ah mami ẹ wo ìrọ̀lẹ́ pa ṣé ìròyìn tó wà nínú mi ọmọ ni màá fi bí. àlọ́ níbi máa bí eléyìí. hello afa ẹjọ torí Ọlọ́run ẹjọ torí Ọlọ́run ẹ máa bọ̀ ẹ lé ọ̀dọ̀ mi lẹ ń bọ̀ ẹjọ torí Ọlọ́run ẹ máa bọ̀ nǹkan kan ṣẹlẹ̀ ń sì tẹ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ sà ẹ máa bọ̀ ẹ ṣe. ẹ bá a pàfà èmi ti sọ tèmi mo ń lọ nìyẹn. ẹ má ti lọ ẹjọ́ tó lọ. kẹgbẹ́ anybody tó bá wù yín ẹ níbí. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. asalaamualeykum. afa ah, ah. ah, ẹ má bọ̀ báyìí. ìpè yín mo rí ó dẹ̀ ìjáyà ló sì já fún mi ṣé kò sí. ẹ pẹ̀lẹ́ ìyá wa ẹ pẹ̀lẹ́ ọ̀rọ̀ tẹ́ bá a lórí ọ̀rọ̀ ńlá ni. ìyá ìyàwó mi ló wọlé ń sìn lọ ní ìyàwó mi ò ní bí mo kígbe wá látọjú oorun ẹ ṣàánú mi. bẹ́ẹ̀ ni mo sọ. So mo ní oyún inú èyí kò ní fi bímọ. àwòsùn bíi láì mìíràn ṣètò àníròjì ó máa bí oyún ìnirọrùn. ẹgbọ ẹgbọ ẹgbọ ẹ bá àwòsùn bíi eléyìí ó ti wú síbi tru kẹyà gbọ́ àwòsùn bíi tru gidi gan leléyìí mo mọ nǹkan tí mò ń sọ kẹwàá gbọ́ ìdí tí mo fi sọ pé kò lè bí oyún yìí ó ní wípé. tí ì tó táì tó máa dé ni èmi rò pé máa wá bá ń lè ní. wọn ní pẹ́ dé ń sìn mà díẹ̀ náà ló kọ́kọ́ ni àwọn náà ló dé. Hmm. ẹ báwo dẹ̀ ni ibi tí ẹ lọ màámi ẹ̀yin ni mò ń bá wí. Eh. Hmm ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ilẹ̀ yẹn ti bọ́ sí i. ṣé kó o ti bọ́ sí i. wọ́n ní àwa sanwó ẹ̀. ká wá sanwó ilẹ̀ yẹn ní ibi tí ilẹ̀ wà yẹn. Hmm. wọ́n lè talẹ̀ fún àwa yìí náà bẹ́ẹ̀. ibo téèyàn bá rìn sí i wọ́n á talẹ̀ fún mọ̀nà. inú mi dùn ẹ màmí ẹ ṣe mo dúpẹ́ ẹ tíyàwó mi náà bá gbọ́ inú ẹ̀ máa dùn ẹ ṣe gan-an ni hmm. ẹ àmọ́ ohun tí mò ń wò ni pé ṣọ́ọ́dẹ̀ máa fún ansẹ́ ọ̀fọ̀ ilẹ̀ yẹn báyìí wọn ò ṣe ní fún wa wọn máa fún wa kẹ ṣe bẹ́ẹ̀mì mi wọn máa fún wa a máa rí gbà lágbára ọlọ́run ìwọ ṣáà máa wò ó. ọ̀dà tí wọ́n yẹ kó máa fún ansi ọ̀fọ̀ ajẹ́pẹ́ àti kógo já nìyẹn mi rò pé àwọn lórúkọ lórúkọ ọba àwọn lẹ́kànlẹ́kàn náà ń talẹ̀ fún bẹ́ẹ̀ mọ̀ pé irú àwa yìí náà lè lágbára ọlọ́run iṣẹ́ tẹ́ ṣe ẹ̀yin lẹ́ máa jẹ́ alágbára àásánjọ́ fún yín. Ah bẹ́ẹ̀ ṣe wá dúró tì tẹ́ fi gbàgbà kọ̀ọ̀kan fi wálẹ̀ ọlọ́run nífẹ̀yìn náà lẹ̀. ẹ jẹ́ ìfìlérí sínú. ó máa fún wa ìwọ fìyẹn lè fi mi. kò fó o lè dá wa lóhùn. ń bọ̀ sà. ẹ ṣe gbọ́ màdà ẹ̀rù ti ń gbà mí pé bóyá la ṣe lè rí sí ọ̀fọ̀ yẹn náà dúpẹ́ lọ́dọ̀ náà pé ẹ bá wa gẹ̀ẹ́tì ọkọ̀ mi ṣẹ̀balẹ̀ pé ilé ẹ̀ ti di kíkọ́ sí i. kí mi dùn gan-an àbí agan ronú pé báwo la ṣe fẹ́ kọ ibẹ̀ yẹn wọ́pọ̀ á kọ́. àkọ́kọ́ láìpẹ́ fún mi fún mi. tí bá pe màdì hansen mm. tí bá ṣe àlàyé fún pé àfirísí ọ̀pẹ àdúgbò máa tó. ṣé gbọ́n máa ń ẹ rí bọ́bẹ̀ yẹn lọ. mo yẹ mọ bẹ́ẹ̀ sè lọ. o tra o tra. mo bẹ́ẹ̀ sè. àbí bẹ́ẹ̀ ni pé ìyàwó mi ló sè ọmọ yẹn ó mọ bẹ́ẹ̀ sè gan-an tó bá dáná báyìí kò sí yàtọ̀ nínú tí màá ìdára sí. ọlọ́run. ògbúdọ̀ gbóná ọlọ́run mọ́ra ó gbìyànjú. it's very gbìyànjú. pé ojúkọ ẹ̀pà ojúkọ ìlú ló jẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ kò fọkọ yìí náà ni mo ṣe ń sọ ṣé bó ṣe ń ṣe ní ìlú ọ̀dà láti ìjọ yìí ṣé kò wáyé kó wá kàn ṣe. àti understand pé seven years olùwà medical school ṣe housemanship ó ṣáà ti ṣètò báyìí ó ti ń ṣiṣẹ́ as a medical doctor ọ̀rọ̀ ọmọkọ wálé kí n tiẹ̀ mọ́kọ ẹ̀kọ́ kí wọn náà má rè kí n fojú rọ̀mọ ọmọ tèmi tí n bá ń bẹ̀ sọ̀rọ̀ yìí wá máa sọ pé yẹn mò ń fi ẹwé àwọn ọ̀rẹ́ ẹ̀ nǹkan kan tó jẹ́ pé kọ́ọ̀sì tí wọ́n lọ ṣe discipline wọn ó yàtọ̀ sí tiẹ̀ four years ni wọ́n ṣe wọ́n sáàbù nǹkan kan wá gbọ́ ìtòṣe ó tó o ńṣe ni kò ya wọ́kọ wá tó bá jẹ́ pé ẹ ti ń dètà ara yín introduce ẹ̀ ká mọ bá ṣe máa ṣètò èmi fọmọ ọmọ o sọ̀rọ̀ mi yẹ báyìí èmi fọmọ ọmọ tèmi mo fọmọ ọmọ tí máa pè tí máa máa pè ránṣẹ́ tí máa gbẹ́jọ́. mo mi ẹ ṣàmọ̀ ọmọ tẹ̀bi ẹ mọ̀ pé mi kúndùn ọ̀rọ̀ ọkùnrin tó tó yẹn àti pé tí n bá lọkọ̀ tó ń fún ẹ báwo ni mo ṣe fẹ́ máa ṣe ń bẹ̀. Ah, Ah, ìyẹn ló ń bẹ̀ lẹ́rù kò sí skul míì tán ti ń kọ́ ọ bó ṣe ń ṣe ilé ọkọ ilé ọkọ òní ilé ẹ̀kọ́ òní yunifásitì fún rẹ̀ ibẹ̀ gan-an nìwọ náà ló máa ti máa kọ́ bó ṣe ń ṣe nǹkan tó yẹ kán ṣe tí ò yẹ kán ṣe ibẹ̀ náà ló ti máa kọ́ àti gbogbo àwọn ẹ̀kọ́ pẹ́pẹ̀pẹ́ tí mo tún fún ẹ nílé kò bẹ́ẹ̀ lọ ṣé ìyẹn ló wá ń bẹ̀ lẹ́rù wo jẹ́ ń sọ fún ẹ mo wà lẹ́yìn ẹ digbidigbi tó bá jẹ́ pé yẹn ló ń bẹ̀ lẹ́rù kó má fòyà bẹ́ẹ̀ ni. ẹ kò sí nǹkan tí mo tún dúró dè mọ́ ẹ bá ti mọ̀ pé tí n bá ti lọ́kọ̀ ọ̀sìn àdìjọ́ máa máa fẹ́ mi. àdìjọ́ máa fẹ́ mi. ṣé ìyẹn wá burú ẹ kò tiẹ̀ sí nǹkan tó burú nù ẹ̀ ìgbà tó jẹ́ pé ìwọ nìkan ni mo ní kí ni mo ń ṣe àjọ máa fẹ́ nì kò sí jà bẹ́ẹ̀ wò ó má wọrí má tiẹ̀ wá kó tìyìn ni má wá kó tìyìn ni gbogbo nǹkan tó yẹ kí n ṣe ò ní má má ṣe sọ̀rọ̀ mi yẹ kó fọkàn ẹ balẹ̀ ó ti tó. kò sí problem ẹ bá ti mọ̀ pé máa jókòó tì mí báyìí ẹ̀yin lọ síbi kankan mọ́. wo máa wá tẹ̀ bàtì máa wá jókòó tẹ̀yìn méjèèjì. 嗯。 wá lọ jókòó pa àtì ni máa bá a fẹ́ ni èmi ò lè wá lajú mi lẹ̀ kẹ́ni ẹlẹ́ni wá gbàṣẹ ọmọ mi ṣe ká má rí irọ́ ẹ etí mi mélòó méjì nìkan ni. ṣé máa ń dẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ pé mo pè é ó lè jẹ́ pé. òpin ni ṣọlá ẹnì pèmí kí wàá dà nínú ọ̀rọ̀ kan ló wà inú mi á dẹ̀ dùn tó bá lè ṣe nítorí ó yẹ kó mọ̀ pé mi ò lè ṣe ẹ́ lọ́nà láéláé mo mú ẹ gẹ́gẹ́ bí ọmọ tèmi ìwọ náà gbogbo ìṣesí ẹ bí ẹni pé mi gan-an ni mo bí ẹ. sórí èmi àtàwọn ọ̀rẹ́ mi kan á jáde òun lè mú wá fi wá mọ bí ilé ayé ṣe rí èèyàn ò gbọ́dọ̀ jókòó sójú kan èèyàn á rìn báwọn ẹgbẹ́ ẹ̀ ṣe ń rìn torí èmi làwọn gọ́vnà kọmíṣánná head of state nkankan àwọn olówó ọlọ́lá tó wà ńlẹ̀ yìí wọ́n ń jáde ni wọ́n ń yí nǹkan mọ́kàn ni oní wọn fi dépò tán wà yẹn á wá ń wù mí kí ìwọ náà kò wá nu ọlá kò máa yínú owó owó tó ń pe owó ránṣẹ́ owó tí àgbàná rí tó mẹ́họ ni mo fẹ́ kó ní tó bá ń ka àwọn èèyàn márùn-ún mọ́ àwọn èèyàn jàǹkọ̀jàǹkọ̀ olówó ńlẹ̀ wọ́n máa dárúkọ yín wọ́n máa dárúkọ yín mu ó kéré jù kẹ òótọ́ ni pé ẹ ti ralẹ̀ sí ọ̀fọ̀ ti rẹ́dì owó tá a máa fi gbé sókè díẹ̀díẹ̀ wa àmọ́ èmi fẹ́ kó jẹ́ pé owó tó máa ní owó tó jẹ́ pé èèmà máa ná yàfùn yàfùn yàfùn yàfùn tí ò ní tán tọkùn máa balẹ̀ tíwọ́ àti ìyàwó ẹ̀ tẹ́ máa máa kọ́lé mọ́lé tẹ́ máa máa ralẹ̀ mọ́lẹ̀ tẹ́ máa máa lo mọ́tò ayọ́kẹ́lẹ́ tó ń wù yín latest tó bá ti jáde báyìí kẹtì gan irú nǹkan tèmi fẹ́ fún ẹ nìyẹn nítorí ẹ ni mo ṣe ránṣẹ́ pé ẹ àmọ́ nǹkan tá a máa ṣe o láti búra fún mi o pé etí kẹta kì í gbọ́ o ó wà láàrin èmi àti ẹ ẹ̀dá àlàyé kan kò gbọ́dọ̀ gbọ́ kódà. ọmọ bíbí inú mi tó jẹ́ ìyàwó ẹ̀ kò gbọdọ̀ gbọ́ ń o. nítorí ìjọ tó bá sọ fún ẹ̀dá àlàyé kan ìjọ yẹn ló máa fi ayé sílẹ̀ o wá wà o má jẹ́ kẹ́rù bẹ́ẹ̀ má dẹ̀ jẹ́ kárí àfọ ẹ̀ nítorí nǹkan tí mo ní wá ṣe kì í ṣe pé o fẹ́ lọ ṣẹ́ṣẹ́ o o pa pààyàn àbí o mórí àbẹ apá èèyàn kan. kì í ṣe kó o lọ méjì yẹn wà kódà o máa máa ní àníkù owó wàá máa kọ́lé wọ́mọ́lé wàá máa ra lẹ̀ mọ́lẹ̀ ìwọ àtìyàwó ẹ gbogbogbò ẹ tọ́ ẹ fún èrìgì jòbì. àmín àmín. owó yẹn ó máa máa wá ẹ bímọ lémọ gbogbo nǹkan táwọn èèyàn èèyàn gidi ń gbé ṣe nílé ayé gbogbo ilẹ̀ máa gbé ṣe tán. àmín. tó bá ti lè búra fún mi ṣíkìnà ẹ ṣe mọ́mí ẹ ṣe mo dúpẹ́ gan lẹ́kọ̀ọ́ sí ẹ tí n bá ṣe yín gbọ́ ẹ ń jẹ́ kó yé mi wípé ọmọ tó bá mọwọ́ wẹ̀ á bá gbà jẹun ẹ inú mi dùn nítorí gbogbo ohun tẹ́ ṣe fún mi gan ìyá mi náà lè ṣe jù bẹ́ẹ̀ ìyá ìyàwó tó dúró tìyàn twenty four seven ọ̀rọ̀ ilẹ̀ ẹ̀yin náà lè bá mi ṣe sí ọ̀fọ̀ tí ó ń la gbogbo èèyàn lóògùn wẹ́rẹ́ ló wọlé tàn mí wá foundation náà gbígbà téèyàn fi ẹran jẹ kọ́ ni mo dúpẹ́ lọ́wọ́ yín mo wá ṣetán láti búra nítorí mo mọ̀ pé <laughs> torí ó wu èmi náà kí n jókòó láàrin àwọn èèyàn ńlá àwọn tí tí wọ́n jẹ́ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan àwọn lórúkọ lórúkọ kájọ jẹun ó wu èmi náà ah, mo ṣetán láti búra. ọwọ́ ẹ̀dá ó yá tẹ̀lé mi. èmi adétúnjí. èmi adétúnjí. ọmọ wá búra pẹ̀lú ìyá ìyàwó mi lónìí. mo búra pẹ̀lú ìyá ìyàwó mi lénìí. pé gbogbo nǹkan tí èmi àti ìyá ìyàwó mi bá sọ lénìí. pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí o. ìdálàyé kan ò gbọ́dọ̀ gbọ́ ń pẹ́. ẹlòmíì ò gbọ́dọ̀ gbọ́. ìjọ tí n bá sọ. ọjọ́ tí n bá sọ fún ìdálàyé kan ìjọ yẹn ni kí n fi ilé ayé sílẹ̀. kémi adétúnjì ọmọyẹlẹyẹ kí n fi ilé ayé sílẹ̀. kò ṣe bẹ́ẹ̀. kò bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀. ẹ ṣe mo dúpẹ́ wa. pẹ̀lú wáyé ó tán o ṣùwá ṣùwá rí nǹkan tó wà ń bẹ kékeré báyìí ni no stress bá wàhálà kò sí wàhálà kò sí pé ìrìn ṣe kinní kankan káàkiri kò ju pé kémi àti ẹ kájọ máa ní àṣepọ̀. ẹ mọ́mì àtijọ́ ńlá jọṣepọ̀ tẹ́lẹ̀ ẹ ń wá sílé wa ẹ ń gbà wá nímọ̀ràn gbogbo ń tà ń ṣe ẹ̀yin náà ni lẹ̀ ń bá wa ṣe àjọṣepọ̀ kan ojú yẹn ẹ̀yin náà lẹ́tún ọ̀nà ọ̀là kan lẹ́tún ti sílẹ̀ fún mi àjọṣepọ̀ kan ojú yẹn náà àti. ọmọdé wa ni ó dẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni tí ò lọ́gbọ́n lórí rárá ṣò máa sọ pé ògbọ́n ni a ní kájọ máa jọ ṣe ká ó dẹ̀ ń sọ̀rọ̀ sọ̀tún sọ̀rọ̀ sọ̀tún. ẹ mọ́mí kò lè ṣeé ṣe èyí tẹ́ ń sọ yẹn láàrin mi pẹ̀lú ọmọ yín ló yẹ kí yẹn ti máa wáyé mm-hmm. àárín mi pẹ̀lú ọmọ yín ni kò lè ṣeé ṣe láíláí kí ni ò lè ṣeé ṣe láíláí. kí ni ò lè ṣeé ṣe. kò lè ṣeé ṣe láyéláyé mi ò jẹ́ ṣerú ẹ̀ o ò fẹ́ lówó. ẹ wo bóyá ẹ gbàgbé tẹ́ fẹ́ bá mi sọ tẹ́ bá rántí ẹ pè mí máa padà wá. ẹ̀mí ẹ̀ dẹ̀ pa mí àmọ́ o rántí o pé o ti búra o. òde ẹni tá a fẹ́ tún lé ayé ẹ̀ ṣe. ọkọ ọmọ mi òun ni mo tún bá wá ẹ jẹ́ mọ̀ pé nǹkan tí mo ní kó ṣe ó máa yàrí kẹ̀ ó lóun ò ní ṣe ẹ wá mọ nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe mo fẹ́ kẹ́ fi mú ẹ̀ kẹ́ fi fọn fèrè kó gbà pé àgbàlagbà máa jẹ́ títí láéláé nǹkan tó lóun ò ní ṣe yẹn kó wá ṣe dandandan bó fẹ́ bó kọ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ má dara yín láàmú ìyá wa ṣẹ́rí tí a máa ń ẹ ní àkátán ẹ ní ara ń fẹ́ aká kò kún wọ́ adàálẹ̀ kò ṣeé sàmọ́ ayé ní jẹ́bẹ̀ kò sì sáyé kan nìkan o àwa ayé náà rè tọrọ kùnrin àtòbìnrin láyé ọlọ́run tún wá gbélé ayé láwùwá lọ́wọ́ ẹ má dara yín láàmú èmi ò fèdà hàn sẹ́rí nígbà tí ìdààmú bá bá a tí fíkanfíkan bá múlé ayé rẹ̀ tí jìnnìjìnnì gbòde ọ̀run kankankankankan táti jẹ àtìmú bá dọ̀ràn fún ngbà náà ni ọ tó wò wípé ọ dàbọ̀ òun ti sẹ̀yàn o ngbà náà ni ó tó wá mọ̀ pé ọ dàbọ̀ òun ti sẹ̀yàn ṣe mọ̀ pé bọ́pọ̀lọ́ bá wẹ omi tútù tọwẹ́ gbígbóná ìgbà ni ó mọ̀ pé ó ti wẹ tútù ẹ jẹ́ ṣẹ́gbọ́ ọwọ́ àtẹ̀mí nìyẹn okwu si sí i ẹ má dara yín ya èmi mo sọ bẹ́ẹ̀ èmi àdábẹ̀rù sọkùnrin kú orí omi ìtàkùn tí fọ́ni lágbèlẹ́ ẹ̀mẹ́jì ìbá bàbá mi àkànbí ikọ̀ aláṣà àgbàjì ó mú ẹ wo ń wàá ṣèkínní kan fún yín ń fún ẹ da ọ̀nà ẹ̀rú kí gbogbo nǹkan kó dàrú fún un. èmi nu ẹ̀yin àgbàjẹ́ sami èyí tó fún yín nìkan kan tẹ́ ẹ máa bù sáré tẹ́ ẹ gbọ́ àbí bá ti ń wòye ojú rẹ náà wà fi wòye. ẹ ṣeun bàbá ẹ ṣe. ṣé mo dúpẹ́ mo dúpẹ́ pé mo ránṣẹ́ sí ẹ láì jáfara o jẹ́ ìpinnu o ṣe gan ọlọ́run apọ̀wọ̀ náà lè ṣé o wá rí hmm. ẹ̀yin ọmọ òde ní bẹ́ẹ̀ ṣe mú ọ̀rọ̀ ilé ayé kò rí bẹ́ẹ̀ o ọwọ́ yẹpẹrẹ lẹ fi mu èèyàn máa ń dirẹ̀ lámùrè ni èèyàn kì í jókòó tẹ̀tẹ̀rẹ̀ lásán a ayé lè. Ah, Mm-hmm. kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ ìdí tí n fi ránṣẹ́ sí ẹ mo fẹ́ kó mọ̀ pé iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ ṣùgbọ́n àrí ọ̀rọ̀ rẹ̀ ní fẹ́ bẹ́ẹ̀ sọ ó ti jókòó lásán jù èèyàn máa ń rìn sí ọ̀rọ̀ ara ẹ̀ ni ẹni tó jẹ́ pé ó níṣẹ́ tó dá lọ́wọ́ owó wà mọ́tò wà gbogbo ẹ̀ wà tó wá dẹni tí ò ní lówó tí ò ní nǹkan kan mọ́ ǹjẹ́ kò yẹ kó mọ̀ pé ó yẹ kóun tẹsẹ̀ bọ̀rìn òótọ́ ni pé ìwọ̀nba tọ́lọ́run rìn mí o èmi ń ṣe o mò ń gbàwẹ̀ mo sì ń gbàdúrà àmọ́ kínní kan ni mo fẹ́ kó máa yé yín pé ìwọ̀nba làwa yìí lè ṣe ayé tó kún fún ẹ̀ṣẹ̀ ó yẹ kẹ́ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé ọlọ́run gbé agbára lé lọ́wọ́ tó mọ bọ́n ṣe ń gbé àdúrà kalẹ̀ tó mọ bọ́n ṣe ń ṣe àwọn ètò nǹkan tó mọ bọ́n ṣe ń bá ọlọ́run sọ̀rọ̀ àkókò tó ń bá sọ̀rọ̀ ó lè jẹ́ pé gbàtà wàá sùn ìgbà yẹn náà máa ń pa àwọn màláìka àbí tó máa ń pa àwọn nǹkan àwa ti sùn lọ fọ́nfọ́nfọ́n bóyá ìgbà yẹn làdúrà máa ń gbà nítorí èlò ṣèyẹ tí nǹkan bá ti lọ́jú pọ̀ tá a bá mọ bá ṣe máa tu àṣà tọ̀hún. ẹ òótọ́ ni pé ìyá ìyàwó ni mo jẹ́ sọ̀rẹ́ ìwọ̀nba ni mo lè ṣe mọ́ tí n bá ní ó dáa kó dìde kó nìṣó ká bẹ̀rẹ̀ sí ń torí bọ̀nà ká lè wá bí ọlọ́run ṣe máa gbàdúrà tó máa padà sípò tó wà tẹ́lẹ̀ wọ́n á ní bóyá ọ̀tọ̀ ní nǹkan tí ìyá ìyàwó ẹ̀ ń ṣe pé òun tọ́jú bọlé ilé kiri kò yẹ nítorí ẹ̀ ni mo ṣe ní pé tí n bá pè ẹ́ ìwọ tó jọ̀rẹ́ ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé ìwọ ọmọ wọ́yídà ó mọ bó ṣe ń fàìní lẹ́vù lára ẹ̀ gbogbo akọ́ṣà là máa jó pè ni mo ṣe ní kí n pè é pé tíwọ náà bá bá sọ̀rọ̀ mo ti bá sọ̀rọ̀ kó jáde sọ̀rọ̀ rẹ̀ irọ́ ni bóyá tó bá dẹ̀ bá sọ̀rọ̀ o bóyá a gbọ́ tiẹ̀ o òun ni mo ṣe ránṣẹ́ pé yóò gbà mí. ẹ ṣe mo dúpẹ́ mà yorùbá bọ̀ wọ́n ní ìyàwó burúkú ó ṣeé fẹ́ àná burúkú ni ò ṣeé ní àwa wá rí i pé ìyàwó gidi la fẹ́ àná dáadáa sì lẹ́yìn náà ṣe nítorí kò wọ́pọ̀ nínú àwọn àna tó máa kàn déédéé pe àkíyèsí sí ìṣòro ọkọ ọmọ ẹ̀ so ẹ ṣe gan ma ẹ ṣe wá rí lórí pé ká jáde èmi gan ò wá mọbì kankan nítorí ìyàwó mi ó ti lé ní ọdún mẹ́ta tí mo ti fẹ́ǹsìn kò gbọ́ pa kò gbọ́ po. kí lè wá ń dúró ṣe. a ti mu àgbo lóríṣiríṣi àmọ́ it's not working so ìdí nìyí tí mo ṣe ní pé mi ò mọbi tí mo lè mú ọ̀rẹ́ mi lọ. ó bá ní kó bàjẹ́ hmm, nǹkan tó wà níbẹ̀ ni wípé sórí ti ìwà àti tìyàwó ẹ̀ yẹn kékeré ni ojúlórójú ṣàánú torí obìnrin ni mí mo sì mọ bó ṣe máa ń rí lára obìnrin tí ò bá sọmọ. So àbí láàrin ọkọ àtaya tí ò bá sọmọ bínú ẹ anikọlọ máa ṣàánú wa àmọ́ ó dá mi lójú kọlọ máa gbàdúrà yín mo wá mọ ọ̀dọ̀ bàbá kan kì í bá tì <laughs> tó bá débẹ̀ mo fẹ́ fi dẹ́ ẹ lójú pé tó bá débẹ̀ oṣù yẹn ìyàwó ò ní mo jẹ. kí ni wàá lọ fún mi ní àdírẹ́sì wọn kẹjẹ kí n lọ síbẹ̀. wọ́n fún ẹ àmọ́ kó má di pé bóyá ìyá amọ̀sún ló mú yín tójú kiri o àánú lèmi ṣe ń tèmi o bọ́lọ̀ ń ṣe náà mi lèmi ṣe ń ṣe òbínú mi ṣe rí ni o kò burú tó bá ti dé ìkọ̀tún anybody àárín ọjà ń bẹ̀ kò béèrè ilé bàbá ọlọ́mọ wẹ́wẹ́ bẹ́ẹ̀ ni wọ́n á mú ẹ débẹ̀ kò sẹ́ni tí ò mọ bàbá yẹn bàbá yẹn kò sí nǹkan tó tọrọ lọ́dọ̀ ọlọ́run fúnyàn tí ò kì í jẹ́ bẹ́ẹ̀ ṣó ti yẹ àmọ́ bẹ́ẹ̀mi ṣe ti fọ̀nà hàn ẹ́ yìí tó bá ti lọ pẹ̀lú ìyàwó ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ kò rántí tiẹ̀ ó ṣe pàtàkì kò hùn dání ọlọ́run á gbàdúrà ẹ̀yin méjèèjì o àmọ́ mo fọlọ́run bá bẹ́ wọ́n sọ pé mi ni mo fọ̀nà hàn ẹ́ o torí mi ò fẹ́ wàhálà o bí òun ṣe pé tọlọ́rọ̀ ìyàwó tiẹ̀ tó sọ yẹn nǹkan àjúwe ibì kankan fún ẹ. èmi fi ń dá yín lójú pé èmi á lọ bẹ̀ tí n bá dẹ̀ ti lọ tí mo ti confam bàbá yẹn ní wàrà ṣẹṣà èmi àtọ̀rẹ́ mi náà á débẹ̀. kò yẹ kò ṣe. Ah! màá mi àṣé ẹ̀yin lẹ lu ọgbọ́n ètekéte tẹ́ni kí káyọ̀dé wá bá mi ní. túnjí sori èmi ti kúrò nínú ọ̀rẹ́ tí ò lè bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ kí ló dé látòrí nissan amanda o ti ń fẹ́ o you cannot even afford to take a bike hmm, wàhálà ni o well sórí yorùbá bọ̀ wọ́n ní tó bá kọjú sí ẹ kó tá tó bá kẹ̀yìn sí ẹ kó tá tó bá wá ku ìwọ nìkan kó tú èrò ara ẹ pa kí ló dé ó wá di ẹni tó jẹ́ pé obìnrin máa fi owó ránṣẹ́ sí kó tó jẹun ìwọ tó jẹ́ pé tó bá wọ offshore ha Túnjí. wá ẹ ṣe èmi náà kúkú jáde sọ́ra ara mi bá jẹ́ tàdúrà mò ń gbàdúrà àwẹ̀ same thing ohun tí mo kàn nígbàgbọ́ ni pé ó ti wá nìyẹn ó dẹ̀ tún máa lọ gbọ́ tuntun máa padà dé mọ̀ ẹ wo. òótún jí òótọ́ ọ̀rọ̀ ló fẹ́ sọ yẹn o ní láti jẹ́ rẹ̀ sọ́dọ̀ yìí torí ó mọ bó ṣe jẹ́ náà a máa lọ pátí ó wá di èèyàn tó máa máa dúró tó máa máa dúró sẹ́yìn wá nítorí ó fẹ́ náwó kò sówó lọ́wọ́ ẹ̀ tí yẹn ṣe gbọ́ ni. Túnjí ajáde sọ́ra rẹ̀ ni. tara mi náà lè ń bá mi sọ ajáde. èmi náà kúkú jókòó sójú kan mo kú ń jáde mo dẹ̀ nígbà pé mo gbé àdàlà. ó ṣàmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ síyàwó mi ọdún kẹta rèé tí mo ti fẹ́ yàwó mi tí ò gbọ́ pa tí ò gbọ́ po àmọ́ ń sìn yóò ti lóyún o. ẹ òótọ́ ló sọ yẹn. ìyàwó ẹ̀ ṣe kí ni. ó ti lóyún lẹ́yìn oṣù kẹsàn-án sìn ká pè é kó bá a kó rẹ̀ sí mi. ìyàwó ẹ̀ lóyún báwo lẹ ṣe ṣe. tó o bá wá ní pé mo jánu ọ̀dọ̀ bàbá tó ṣe é mo nígbàgbọ́ pé tó bá débẹ̀ a máa rí solution sí gbogbo wàhálà tó ń bẹ ẹ̀sùn tó ń bẹ jí yìí. òótọ́ ló gbọ́ yẹn gbogbo sálárì ẹ̀ tí wọ́n san látẹ̀yìn wa ṣé inú máa kó gbogbo ẹ̀ fún ẹ tó wá pẹ́ padà sẹ́nu iṣẹ́. tó bá jẹ́ bẹ́ẹ̀ tó lè ṣe ti ìyàwó ẹ̀ tó fi lóyún after three years tó bá di láàárọ̀ là á lọ bẹ̀. àwọn ò ní sọ fẹ́ pé àwọn ṣe nǹkan wọn ni kò ṣe nǹkan ọ̀tún jí ìwọ̀fẹ́ bó ṣe rí mọ́ ṣe nǹkan ọ̀ ìwọ náà mọ̀ ah, nítorí gbogbo ìgbà yẹn kò sí medically wọn ló wà òkè but nígbà tá a dọ́dọ̀ bàbá yìí la rí solution tó bá débẹ̀ ọlọ́run á fọ̀nà àbáyọ. bàbá mi lọ́mọ lọ́nà alágbára. ọ̀sán pọ̀

ọlọ́nà yàgò yà onílé yàgò yà ọlọ́nà yàgò yà onílé mọ kágò kí n tó wọlé àgọ́ àlàmúbòde oṣù ajá òṣùpá ni mí èmi bodè fọlọ́wọn ọba onílé yàgò yà ọ̀yẹ̀ mádìí lónìí ọ̀yẹ̀ kọ́ là gbúrúgbú tí mo gbé wá yìí ẹbọ àìkú ni mo rú ẹbọ tí mo gbé lọ́sàn-án gangan yìí ẹbọ àṣírí ni mo rú ẹ̀yin ìyá mi ọ̀sàrìmọ̀fà ẹ jẹ́ kí ẹbọ yìí ó fín ẹ jẹ́ kí ẹbọ yìí ó dà ẹ jẹ́ kẹ́bọ̀ yóò dájú ní ọ̀run dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ adìẹ fún àbíkú ayé níjọ́ tó ní sọ̀hún oyè ìfani yóò yè àbíkú mọ̀rẹ̀ lábíkú ọ̀pọ̀jọ́ kúdà yé lọ ọ̀gá pasọ̀dà kọ́ gbà sọ rí mọ̀dẹ̀mọ̀dẹ̀mọ̀dẹ̀ èwì ayé wí lónìí ẹgbàrún gbà bẹ́ẹ̀. ọ̀ya wúre sẹ́bọ yìí bọ́ba wa wúre sí tán kó gbé kalẹ̀. ẹ ohun tí mo torí ẹ̀gbẹ́ bọ kí ẹbọ yìí kó fún kí ó rí bẹ́ẹ̀ o kí ọ̀nà mi kó là kí n ríṣẹ́ ajé kí n ríṣe kọ́ pè padà ń bíṣẹ́ tán ti dá mi dúró gbogbo ọ̀nà pápátá kó là kí n lókìkí kí n làlùyọ kí n ṣoríire o. ẹgbẹ́ mi ò ní gbà bẹ́ẹ̀ ni kò ní gbà débi pé yóò dájú ní ọ̀run. kí ló dé ará abo ni ọ́ ta ni ọ́ ibo ló ti ń bọ̀ ta ló ń wá ta ló ń béèrè ta ni wọ́n gan-an ṣọ́ọ̀ṣì náà. àwọ̀ ẹ̀bọ̀ yóò ní fín bẹ́ẹ̀ ni kò ní dá tẹ́bí pé yóò dájú jù lọ́rùn. ṣé wọ́n lọ fẹ́ bókóso fún olóde èpo ìwọ lọ lábẹ́ yàǹdà fún olóde ẹ̀fà ọfẹ bẹ bàtà gbàsódì ẹgbà kọ bẹdùn sílẹ̀ lèkè kọ borí ajá kọ ọmọdé ọjáde ọbàgì sọ̀rọ̀ ọfẹ gbọ wínìwínì ní kògi wọmi dáadáa o àdáfìlù sọkùnrin ni mí gbẹngbẹlẹ kú orí omi ìtàkùn tí fọni lágbèlè méjì ẹbọ tẹmí gbé wá yóò fẹ́ yóò dà yóò sì dájú lé ọrùn ẹni tó bá ní kẹbọ má dà olúwa rẹ̀ ní bẹbọ lọ ẹni bá ní kí tó tòǹbàrí ọmọ sàn ìwà àrùn lomi ń gbé wọn lọ àwọ̀ ṣé ọmọ pé orí eléyìí ti burú ni. ẹ orí ṣebí ti ẹni tó lẹbọ. bẹ́ẹ̀ ni. ẹ ẹ wá dákun ṣe é rí èmi fẹ́ torí ẹni tí ò sùn ọ̀sẹ̀ ni ẹ dákun bọ́mọ èké bá sárọgbà ọgbà àgbà ni mo fẹ́ kẹ́ ẹ wo tèmi mo fẹ́ kẹ́ ẹ bá ń dáríjì. àwọ̀ ṣé o mọ̀ pé wọ́n ń torí ọ̀já arákùnrin yìí jà ọ̀já rẹ̀ ń bi ọ́ ta ní ìjà lẹ́ ń kùlé òun. ẹ bá jẹ búra ooo ọmọ aláàánú àwọ olùwẹ̀rẹ̀ àwọ ẹ̀bájẹ̀bù rẹ̀ àwọ olùwẹ̀rẹ̀ ni ó báwo bàbá o àwọ àṣìwẹ̀rẹ̀ o. ẹ ẹ ẹ ẹ foríjì ẹ ohun tó bá ní ṣe òun ni kẹ́ ẹ sọ. o ṣeun àyàfi kí arákùnrin yìí kó ṣohun tí ìyàwó rẹ̀ ni ó ṣe kẹ́bọ rẹ̀ tó lè fún kó tó lè dà bẹ́ẹ̀ ni yóò sì dájú lé ọ̀run. <laughs> bàbá ẹ má jẹ́ ṣe mi ò gbúdọ̀ ṣe irú tó wí yìí bàbá mi ò gbúdọ̀ ṣe ah. ẹ ṣàánú mi bàbá mi ò gbúdọ̀ ṣe. àṣẹ lórí ìbú ni ọ rí. ẹ ṣèyàn dáadáa o ẹbọ kan lèèyàn gbé tí kó bá babaláwo tó bá gbẹbọ ọfẹ kó bèmí ni ah, ìwọ náà ò rí ìwọ inú ọ̀gẹ̀dẹ̀ tó jáde ni bàbá fúngbà àkọ́kọ́ mi ò rírú ẹ̀ rí. kí ni tó fẹ́ kí mi ṣe bá ṣé bí ọ̀ọ́kí gibetí ọgbọ́n gbogbo ohun tó wí èèyàn ní ohun tí ìyá ìyàwó ní kọ́ ọ kọ́ ọ èmi ọmọ nǹkan ọ̀hún àmọ́ kí ni nǹkan tí ìyá ìyàwó rẹ̀ ò ní kò ṣe tíwọ náà ní ṣe. ohun tó sọ yìí tí ìyá ìyàwó mi ní kí n ṣe yìí kì í ṣe ohun tí mo gbọ́dọ̀ ṣe ẹ ṣàánú mi ẹ ṣàánú mi kí ni ta lè ṣe báyìí. nta ṣe ni wípé fi ọ̀rọ̀ rẹ lẹ̀ jẹ́ kí gbogbo ẹ̀ ó dojúrú pátápátá sọmọ pé téèyàn bá ń gbà àrù tí bá ń ra àrù rù nígbà tó bá yá ọ̀wá ní rí òní rí nǹkan jẹun rárá gbogbo yóò dojúrú pátápátá òmùrúkú ọjà ló burúkú ah. òmùrújà ọjà ló burújà gbogbo tí mò ń wí yà àwọn tó láyé ń gbọ́ ìrọ̀rọ̀ gẹ̀dẹ̀ gan tó kù ní àyín ń gbọ́ wò ó ṣé kí n má tàn kò sí ohun tó le tá a rí rí láyé o kò sì sí ọ̀nà míì tọ́jọ́ náà àbáyọ ojú pé kò sí nǹkan ní òṣèlú èmi ò o àmọ́ ṣe é ó rẹ́ni tó jáde sí mi o ó rí o ó rí o tí ọba jẹ́ wípé mo mo mo mo gbójú mo gbóyà mo mú lẹ́nu bí abẹ ẹ̀mí mi bá lọ sí i ọ̀sàrì gbogbo tún tèmi àti ẹjọ́ ọ̀pá nígbà tá a bẹ̀rẹ̀ sí ní da òun lẹ̀ ohun tí mo pè ń ìfẹ́ mo ti kọ́ ọ tí ọba jẹ́ bẹ́ẹ̀ lójú ọjẹ́ wọ́n la fi mà sí rí ọ̀rọ̀ ronú kó o ṣe ń tán ní o ṣe èmi ẹ parọ́ bẹ́ẹ̀. kí lè fẹ́ ṣe sí kò sí nǹkan tẹ́ lè ṣe sí. mi ni mo bọ́ ọ̀rẹ́ ẹ̀ dá ọgbọ́n yìí mo mọ̀ ń pẹ́ ẹ gbọ́ ẹ mọ̀ pé ikú ẹ̀yin méjèèjì ni mò ń kú lọ yìí èkémi wá kú láyé mi ò lè kú o ẹ wò tẹ bá mọ̀ pé ẹ fẹ́ sẹ́tù mátà tó wà ńlẹ̀ yìí ṣe rí oyún inú ẹ̀ bó bá jẹ́ pé ẹ máa jò kẹjọ báyìí nítorí èmi máa pẹ́ láyé tẹ bá ti jò ó lè wá lóyún mi o lẹ́yìn tèmi bá ti pẹ́ nítorí mo ní intention láti pẹ́ láyé èmi ò rẹ́dí àti kú nítorí prime enjoyment mi ni mo wà báyìí. ẹ máa pẹ́ láyé ẹ jẹ́ kó bí ọmọ yẹn jọ torí ọlọ́run mo bẹ̀ yín ni màámi ẹ jọ. Allah àgbà iṣẹ́ àṣetọ́ ni lè yọ. màámi. ẹ jọ torí ọlọ́run ẹ jẹ́ kó bí ẹ jọ àfa ìṣàánú wa. àní kò ní bí sẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ sẹ́ bẹ́ẹ̀ mi ni mo bí kò ní bí. ẹ madam ẹ̀yin ẹ fọkànbalẹ̀ oyún tó wà nù yín ẹ bí oyún náà ní rọrùn àwọn náà sì ti kí ni wọn á pẹ́ láyé. ìyẹn ni mo fẹ́ gbọ́ pé màá pẹ́ láyé màá pẹ́ láyé àmọ́ àní ẹ kọ́kọ́ jo eléyìí náà. innama amuru iza arada seya an yakun lala o kun fayakun suma sabi laya sọra o ìrọ̀rùn lẹ máa bí o ìrọ̀rùn lẹ máa bí bí ewé ṣe ń jábọ́ lórí igi tí ò ní kí lára ẹ bí nírọ̀rùn inshallah inshallah inshallah. ẹ kì í gbọ́ràn ni ẹ ẹ ẹ ẹ ṣe burú báyìí ẹ mà lágídí o irú àfa wo ni tìyín mo ń sọ fún yín pé kẹjọ nǹkan kébì lè láyé ẹ tún tẹnu mọ́. irú wa láwo lè wá kóra yín sí ìtorí ọlọ́run èmi àtọkọ mi á nífẹ̀ẹ́ ara wa gbogbo ibi tí mo lọ ó mọ̀ sí gbogbo nǹkan tí mò ń ṣe lóhun ni mò ń jẹ́ kó gbọ́. ṣé story story once upon a time ní ọkàn mi tèmi ni pé kí n ti pẹ́ láyé ẹ wo afá tẹ bá fẹ́ràn wọn ẹ jò èmi ń lọ ń tèmi nìyẹn pé ó wà ní láyé láyé ń bí kọ́. ẹ wo ẹ yé màbọ̀ ẹ fọkàn balẹ̀ o ẹ fọkàn balẹ̀ èṣù ló fẹ́ gbógun yìí o àmẹjà ẹja lẹ́yìn ah. ọlọ́kà tó bá bàbá jẹ. súnmọ́ ṣe bílẹ̀ àǹsára o súnmọ́ ṣe bílẹ̀ àǹsára o kò fó kò fó kò fó wọlé wọlé wọlé bàbá mi dé gánà mọ̀ sílẹ̀ ẹ ẹ pẹ̀lẹ́ ẹ má bá ń fa súnmọ́ ṣe bílẹ̀ àǹsára ẹ má bá ń fa súnmọ́ ṣe bílẹ̀ àǹsára. ọmọ mi mo sún ó mà ti lóyún oyún yẹn ti ga ẹ dẹ̀ rántí pé ẹ sọ pé kò gbọ́dọ̀ lóyún ó ti lóyún o ẹ sì mọ̀ pé oyún tó níyì kò gbọ́dọ̀ bí tó bá fi lè bí pẹ́rẹ́ ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ sọ́tà mi èmi ò tí ì fẹ́ kú o mi ò gbọ́dọ̀ kú o. ìyá wa ẹ má lára yín lóògùn rárá o èmi fi ń dá yín lójú wípé oyún tí bòńbòń bá ní ìsọ ni fi í so èmi ni mo sọ bẹ́ẹ̀ àdáfìrù sọkùnrin gbẹ́ngbẹ́lé kú orí omi ìtàkùn tí fọ́ni lágbèlẹ́ ẹ̀mejì oyún tó níhun yóò fi so lásán ni kò ní ti èbí nítorí mèmí ni mo dáfá fún yín pé tọ́ba fi lè bímọ ewu lóko lóńgẹ́ ni lóńgẹ́ fúnra rẹ̀ ewu mo ní aburú ní ọ̀sẹ̀lẹ̀ sí yín ohun burúkú ọjà lohun burúkú ohun burújà ọjà lohun burújà àmọ́ aburú ò ní ṣẹlẹ̀ sí yín. Eh, eh, eh, bàbá tèmi mà dọ́wọ́ yín tèmi dọ́wọ́ yín o. kò lóyún tí ó bí ẹ fọkàn tí yín balẹ̀ nǹkan kan lẹ́ẹ̀kan ṣe fún mi ń bí ọ̀rọ̀ dé dúró yìí èmi ò ra èrú alamọ yín sì ra ìdín ẹ̀rọ àti ìyẹ̀rọ̀sùn sẹ́rí bí n bá ti rí mẹ́tẹ̀ẹ̀ta hàn iṣẹ́ tán so tí n bá rí múrí méje mo ti parí iṣẹ́. múrí méje ẹ̀ ẹ́ ẹ̀dá yòókù dáfá kì í sèmi lẹ́ẹ̀dáadáa ifá ni kẹ́ ẹ dáadáa ifá ẹ gbà ẹ gbà bàbá. Ah, ah, ìyá wa ẹ mọ̀ sí ah, ẹ wá wò ṣe rí èmi mò fi ń dá yín lójú pé ẹ mọ̀ sí ìyọnu rárá ṣe ẹ ròyìn tó ní hùn níjọ́ tí àkèré sùn ti náà ó fò ni yóò sọ bí ẹ ń sọ báyìí ni. o bí o bí n bá wí bó bá di n kò fa dànù. mi ò gbọ́dọ̀ kú o. Ah, ah. mi ò gbọ́dọ̀ kú o. ikú ìpẹta lójú ran èmi mo sọ fún ọ bẹ́ẹ̀ ah, bó bá fi lè di wọn kò fà mí dànù wọn gbá nǹkan mi ṣe kí ló ń bẹ mọ ọdún yìí. làǹtìlàǹtì lẹ́bí ah. <laughs> ẹ kú oríire. ọ̀dà ok ẹ̀yin nurse ọ̀yà ẹ lọ sọ fún wọn ní ìdìbò ward ìdìbò room pé kọ́ máa gbé ọmọ wọn bọ̀ wọ́n ti ń béèrè ọmọ wọn kẹ́dẹ̀ sọ fún bàbá ọmọ pé kọ́ máa wọlé bọ̀ pé wọ́n ti jí ẹ ẹ lẹ́wọ̀n náà ẹ káre ẹ àdúpẹ́ ìṣètò òtítọ́ <laughs> nígbà tí ara yín bá balẹ̀ dáadáa ẹ ṣeré wa sọ́dọ̀ àwọn ọ̀rọ̀ ẹ wá kí gbogbo àwọn staff sí gbogbo. dọ́kítọ̀ ẹ ṣe gan ọmọ tó fẹ́ ẹ ah ọlọ́ ah, ah. àkókò ah, ìyá àkókò báríkà báríkà akóríire ẹ kò rí ẹ kò rí ẹ ṣe gan mo ń ṣe wà tìlẹ́yìn eh, dọ́kítọ̀ nípa ìpínlẹ̀ ọ̀hún bí ọmọ ìṣe wáyé kò sẹ́yìn ọlọ́run àdúgbò pé àdúrà yín gbà. inú mi wà kò sí nǹkan àlàáfíà ló wà kò sí wàhálà. Hmm, ọ̀gẹ̀dẹ̀ dúdú ìyá ọmọ burúkú ìyá kì í ṣe ọmọ burúkú nìkan o ìyá burúkú gan ìyá ìyá rẹ̀ ń bẹ láyé o ó sì ń bẹ láyé ó ń bẹ lálàáfíà rẹ̀ kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ ká máa yọ̀ ká máa dúpẹ́ ni bàbá wa láìpẹ́ yẹ̀ tó ń bíbèjì. àmín ọmọ tẹ wá bí yìí o níjọ́ mẹ́jọ mi ní í sọ lórúkọ. bàbá wa ẹ màmá ṣe o ẹni ṣíṣe o ẹni tójú lè mọ́lẹ̀ o gbogbo tẹ bá dáwọ́ àmọ́ yọrí sí o. àmín àmín bisimilayi rahman rahim.